wo tv ìgbàgbọ́ yín mú yín lára dá àbọ̀ tẹ́rẹ̀kẹ́rẹ́ wọ́n dẹ̀lẹ́ máa lò ẹ máa lówó bí ìṣẹ̀kẹ̀rẹ̀ wọ́n ní gba ogun lẹ bẹ̀rẹ̀ wọ́n ní gba ogun lẹ dé tẹ́ ti ń jẹun gidi lásìkò tẹ́ ń wọṣọ ìgbàlódé wò ó níbo náà wà nígbà tẹ́ ń jẹ́jà yíyan ẹjọ́ wọ́n lákọ̀ yín pọ̀ jù wọ́n lẹ́ẹ̀tì yan fasash tọ́mì ẹ fi í sì ẹ gbà pé sórí yín mì pọ̀pọ̀ yín ó lẹ́nu bíi pistol káàsà fáyínà ọba wáyínà wo steve ẹjọ ẹ má wọ dísáínà ọmọ kò dẹ̀ ṣe mary ṣáínà kò dẹ̀ lè bàjẹ́ kò dẹ̀ lè tọ́ yẹmẹtì ti fáírọ̀sì ọmọ jọ̀mọ́ fọ́ ewati jakaji emubakadi emaraudi emaromomsi ilosaudi ìyanu máa Emara àwọn ọ̀tá iná máa jẹlẹ̀ bọ́fẹ́rọ̀ kọ wọ́stìvì wàláyìn délé máa lò bẹ̀ òyà wà gùnrin desperado kò kọrin mò ń jà taekwondo ọmọ ndógan lómi mbàmẹ́ntà rivado mi yẹ mẹsẹ̀ náà ti bó kó jẹ́ dama spiritual mi ní sẹ́ni magana dẹ́bọ́ndé mọ́. orúkọ mi ni Tèmídayọ̀ Amusa ẹ máa wo Wo TV. hello hello hello hello hello hello hello hello hello omi ọgbọ́n la mú wá hello hello hello omi ọgbọ́n la mú dé mọ́mí àǹdádì ìṣẹ́ ti gbọ́ omi ọgbọ́n la mú wá brothers and sisters ẹ̀sùn mọ́bí omi ọgbọ́n là á mú wá ẹ̀yin ọ̀rẹ́ ṣe é ti gbọ́ omi ọgbọ́n là á mú wá hello hello hello hello hello hello omi ọgbọ́n là á mú wá omi ọgbọ́n lẹ́tọ̀ ètò lómi ọgbọ́n ètò tó ń sọ̀kalẹ̀ bàgẹ̀bàgẹ̀ gẹ́gẹ́ bí omi òjò òwúrọ̀ ẹ wò ó lórí ètò wa gẹ́gẹ́ bí a ti máa ń mú wá lọ́tún ọ̀tún mo kí gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá tẹ̀ ń bẹ nílé gbogbo ẹ̀yàn ní ẹ kú ilé là ń kára ilé ẹ kú ọ̀nà là ń kérú ọ̀nà ẹni jókòó ẹ kú ìjókòó ẹni tó dìde dúró ẹ kú èmi sẹ́ríkì onísìtìjábà ni mo tún wá dé wá bá mi ò dé nítorí wàhálà mi ò dé nítorí ìdààmú mi ò dé láti wá fòró ẹ̀mí ẹnìkankan bí kì í ṣe wípé kí n mú àwọn nǹkan tí yóò ṣe àǹfààní fún wa nípasẹ̀ ìrìn àjò wa àti lórí gbogbo àwọn àdáwọlé wa òun ni mo tún mú wá lónìí ẹ wá nǹkan fìdílé kájíjọ fetí gbéyàwó ọ̀rọ̀ lórí ètò yín náà ni omi ọgbọ́n omi ọgbọ́n a sì máa sọ̀kalẹ̀ lórí tv wo tv tẹ́ ti máa bá náà ni wò ó orí wo tv nìkan náà lẹ́ ti máa rí àwọn prógáàmù báyìí lẹ́tì máa rí wọn wò àwa náà kọ́ iṣẹ́ ọlọ́run ọba ni ẹ wá nǹkan fìdílé káyìjọ fetí gbéyàwó ọ̀rọ̀ kí làkórí ọ̀rọ̀ mi lónìí kí ni ohun tí mo fẹ́ kájíjọ ṣègbéyẹ̀wò rẹ̀ àti kí la fẹ́ kọ́ra wa hmm. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa bọ̀ ìfẹ́ tí ẹ fi ń bá wa bọ̀ ọlọ́run bò ní tán ojú tẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ náà ni etí tí ẹ fi ń gbọ́ mi kò ní di ẹ̀yà ara ẹnìkọ̀ọ̀kan wa kò ní elédè wá ayé wa ò ní polúkúrúmuṣu bẹ́ẹ̀ náà ni a ò ní bá wọn bọ́ sí èbúté òfo pẹ̀lú àṣẹ ọba tó ni wá èyí tí mò ń mú wá lórí ètò yìí tí mò ń sọ fún wa lórí ètò yìí mi ò sí lórí ètò yìí láti wá polongo ẹ̀sìn ẹ jẹ́ ká gbọ́ra wáyé dáadáa ètò yìí ò sí fún láti polówó ẹ̀sìn ihun tí ètò yìí dálé lórí ni kí ló máa jẹ́ kí a rí ọlọ́run ọba sìn gan pàápàá àti pé báwo la ti máa rí ẹ̀sìn ṣe gbogbo ẹ̀sìn tí bá ń bẹ tí ò bá ní ọ̀nà àbáyọ sírìn àjọ ọmọ ènìyàn kò kún tò gbogbo ẹni tí ìṣòro bá kún ayé ẹ̀ lónìí tó já sí wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí ló já sí wípé ó ń bẹ lábẹ́ ìgbèkùn ẹ̀sìn tí ó dẹ̀ mọ̀ màmá padà ṣàlàyé lọ́jọ́ iwájú àwọn ọ̀nà wo làwọn ènìyàn fi wà nínú ìgbèkùn ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà kọ̀ọ̀kan ló já sí pé ẹ̀sìn hànà fún wa nínú àwọn nǹkan míì gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ làwa fẹ́ yànnà náà lórí ètò wa tí a pè ní omi ọgbọ́n nítorí náà ẹ máa fi ọkàn bá mi bọ̀ gẹ́gẹ́ bí ẹ ti ń bá mi bọ̀ àkórí ètò mi lónìí òun ni mo pè ní kí ni n tó lè ṣe pẹ̀lú lọ́kì nọ́mbà rẹ àwọn nǹkan wo ló lè fi lọ́kì nọ́mbà yẹn ṣe ǹjẹ́ o tiẹ̀ mọ̀ wípé lọ́kì nọ́mbà yìí ó láwọn àṣírí kan tó wà lábẹ́ tó já sí pé èèyàn máa ń fi wọ́n ṣe nínú ìrìn àjò àwọn kan wà wọ́n á máa wá àṣírí kiri ẹ má ṣì mí gbọ́ mi ò pé kéèyàn má wá àṣírí o gẹ́gẹ́ bí ẹni tí ó ń wá àsírárù lọ àbẹni tó ń wá ètò àdúrà lọ nígbà míì ń bẹ ètò àdúrà tó bá gbé fún ẹ àbí àṣírí tí wọ́n bá gbé fún ẹ ó ṣeé ṣe kó má bá rìn àjò títí ẹ lọ nítorí wípé àwọn kan ni wọ́n dì í nígbà tí wọ́n sì dì í ó lórúkọ ẹni tí wọ́n fi dì mí bẹ́ẹ̀ náà sì ni ó ní àwọn iye tó bá wá tó jásí pé ẹnìyẹn ló ṣiṣẹ́ fún ó ṣeé ṣe kó má ṣiṣẹ́ fún wọ ẹlòmíà máa wá ṣe lọ fẹ́ẹ́fẹ́ẹ́fẹ́ á ṣe lọ fún àìmọye oṣù á ṣe lọ fún àìmọye ọ̀sẹ̀ síbẹ̀síbẹ̀ ó ṣeé ṣe kó má rí ìyípadà nínú ìrìn àjò ara títẹ kó má ba ìrìn àjò títí ẹ̀ mu kò sí àdúrà tá ò lè ṣe gẹ́gẹ́ bí àṣà àwọn ẹnìkan lótìtọ́ ni ṣùgbọ́n kì í ṣe gbogbo àdúrà tó bá ṣe ló máa bá ìrìn àjò títí ẹ̀ ṣe gẹ́gẹ́ lọ́nà wọn la fẹ́ gbà tá a máa fi fi nọ́mbà wa tó já sí wípé tó máa fún wa ní àdúrà tá a lè kọ̀ǹvàtì àdúrà yẹn sí iye òǹkà tí yóò bá ìṣẹ̀dá tiwa mu òun ni àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ yàn nàná tó máa fún ẹ ní àdúrà báwo ìwọ náà ṣe fẹ́ gbé òǹkà kalẹ̀ tó ń kà yẹn sì máa ṣe déédéé òǹkà titi ẹ tó ń ṣe òǹkà àmútọ̀runwá rẹ̀ bó tilẹ̀ já sí wípé àwọn òǹkà wọ̀nyí oríṣi méjì ni ó máa ń bọ́ sí ọ̀tọ̀ ni èyí tó ń jẹ́ pinnacle tí mo ṣàlàyé nínú àwọn ẹ̀kọ́ tí a ti sọ sẹ́yìn pinnacle yẹn ìran mẹ́rin ló wà dédé àsìkò pinnacle tó bá wà ní àsìkò yẹn o lè lo nọ́mbà abẹ ní àkókò tó wà yẹn tí ò báyìí ti di pé o ti kọjá àkókò yẹn lọ o lè lo nọ́mbà yẹn kó o fi ṣe déédéé òdiwọ̀n àdúrà tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ náà sì rí ẹ̀wẹ̀ lọ́kì nọ́mbà rẹ fúnra rẹ̀ tí a mọ̀ sí àròpọ̀ ọjọ́ ìbí ẹni àròpọ̀ ọjọ́ ìbí ẹni tí o bá rò papọ̀ o lè fi nọ́mbà yẹn náà ṣe òdiwọ̀n iye nọ́mbà iye ìgbà tó máa fi ṣe pàràdúà rẹ gẹ́gẹ́ bí àpẹẹrẹ o lọ bá pásítọ̀ ni wọ́n wá fún ẹ ní àdúà wọ́n ní kó lọ sa thirty five ní ìgbà mẹ́ta àbí nígbà mẹ́rin ìwọ lè convert èyí tí wọ́n máa fi ṣe ìgbà mẹ́rin yẹn àbí o tiẹ̀ lọ́bẹ̀ lomi òǹkà tán wá fún ẹ̀ tiẹ̀ pọ̀ bóyá ni kò lọ ṣe bóyá bí ìgbà ninety one àbí nígbà one thousand ó wá wo iye àkókò tí kinní yẹn tó máa gbà ẹ́ kí ni kánà kò tó lè lò tó sì já sí wípé dèédé ohun tó o bá rí lórí òǹkà yẹn náà ló máa rí nínú títẹ tó dẹ̀ sí pé òǹkà péréte ló máa fi ṣe é tí ó sì bá ìrìn àjò ti tiẹ̀ lọ tí wàá dẹ̀ rẹ́ sí ní kánmọ́kánmọ́ àbíwọ náà lọ wọ́n fún ẹ ní sírù kan ni àwọn nígbà tó ń fún ẹ ní sírù yìí ó bẹ̀rẹ̀ sí ní sàá àbí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ni tí wọ́n fún ní bisimilayi rahman rahim wọ́n ní kó lọ ṣe ní iye ìgbà bíi twenty something thousand ó bá wà wò ọ̀nà wà tó lè gbé gbà tó jásí pé òun ní ṣe tó ìdèdè iye adúrú òǹkà yẹn tó dẹ̀ jásí pé dèdè èsì tó bá máa rí tí kinní yẹn bá bá rìn àjò ẹ lọ dèdè ẹ náà nìwọ náà máa rí láì ní fa àkókò gùn lórí ẹ̀. báwo ni a ṣe fẹ́ mọ̀ ọ́n òun náà ni wípé a gbìyànjú a mọ̀ kí ni lọ́kì nọ́mbà wa tá a bá ti mọ̀ kí ni lọ́kì nọ́mbà náà ẹni tí nọ́mbà tiẹ̀ bá jẹ́ one àwọn àròpọ̀ nọ́mbà wo lo mọ̀ pé tó bá rò papọ̀ yóò fún ẹ ní one àwọn nọ́mbà tó já sí wípé tó bá ro nọ́mbà yẹn papọ̀ one náà ló máa padà kú sí wàá wá wò ó bẹ́ẹ̀ wàá wá ṣe ètò àdúrà yẹn ní iye òdiwọ̀n nọ́mbà tó já sí pé yóò rò ẹ́ lọ́rùn láti lè máa rí ṣe ní gbogbo ìgbà tó bá fẹ́ máa fi ṣàwọn àdúrà yẹn tí kìí ṣe wípé nígbà tó fún ẹ ní àdúrà nísìnyí tó ń kẹ́ ẹ wá pọ̀ jáǹtì rẹ́rẹ́ tó o wá ṣe lénìí ó di lọ́la nítorí àkókò àbí àwọn ìgúnrí kan wá dé wá bẹ́ẹ̀ kò jẹ́ kó lè ṣe déédéé òǹkà yẹn mọ́ kò yẹ àwọn nǹkan yẹn kì í jẹ́ kádùá ó tètè gbà kì í jẹ́ kéèyàn tètè rí èsì àdúà anabi muhammad ó sọ nínú ọ̀rọ̀ tiẹ̀ ó ní khairul amal àkọlù ha wọ́n àdìwámu ha ó ní ìtòfin dájú nù gbogbo iṣẹ́ ó náà náà ní iṣẹ́ tó já sí pé òǹkà rẹ̀ kéré ṣùgbọ́n tó ṣe pàtàkì téèyàn ń ṣe ní gbogbo ògbà ẹ má gbàgbé ètò wa yìí kò dá lórí ọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n nínú ẹ̀sìn tá a bá rí reference tá a fẹ́ fi jẹ́rìí ọ̀rọ̀ wa a lè mú ọ̀rọ̀ nínú ẹ̀ ká fi jẹ́rìí ìbáṣe nínú bíbélì la bá ti rí ìdí ọ̀rọ̀ tá a fẹ́ fi jẹ́rìí ọ̀rọ̀ wa àáyà lọ́bẹ̀ à ń mú wá láti fi báàkì ọ̀rọ̀ wa kó lè wà authentic ká sì lè ní àgbọ́yé lórí nǹkan tí à ń sọ kódà bó ṣe nù kúránì ni a lọ bẹ̀ a mú ọ̀rọ̀ náà láti fi báàkì ọ̀rọ̀ tí a fẹ́ sọ wá ọ̀rọ̀ wa kò dá lórí ẹ̀sìn kókó ohun tó dálé lọ ni wípé báwo ni ẹ̀sìn rẹ ò ṣe ní bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́ kí ni ohun tó fẹ́ fi ran ẹ̀sìn lọ́wọ́ nítorí pé ẹni tébi ń pa tẹni kó wá pàtẹ́wọ́ nínú ṣọ́ọ̀ṣì àdúrà rẹ̀ kò ní gbà dáadáa tó nǹkan torí pé bó bá ṣe ń rántí ni ó sì máa rántí pé ah ebi yìí máa ń pa òun náà kí lòun fẹ́ jẹ ìyẹn ìṣòro ọ̀tọ̀ ni ẹni tí ebi ń pa tí ò mọ̀ tó fẹ́ jẹ tẹ̀ ní kó wá kírun tẹ̀ sì ní kó fọkàn síbẹ̀ bó bá jàjà rẹ nìkan tó wá pè é lórí irun yẹn afẹ́ <laughs> lè járun nítorí wípé kò mọ kí ni tẹ́ni yẹn fẹ́ wá rí òun fún báyá yóò fún ní owó ni àwọn ọ̀nà wo làwọn afẹ́ gbà tí ẹ̀sìn wa máa fi rọrùn òun náà ní pé káwa fúnra wa ká ṣe àwárí ara wa tí ìgbé ayé ọmọ ènìyàn bá rọrùn ẹ̀sìn rẹ̀ máa rọrùn fún láti ṣe. báwo la ṣe wọ́n fẹ́ mọ nọ́mbà náà ẹni tí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹni tí life party rẹ̀ tá a mọ̀ sí lucky number rẹ̀ jẹ́ one wọ́n wá fún ní àdúà tó jásí pé òǹkà rẹ̀ pọ̀ rẹpẹtẹ òun wá wò pé òǹkà tán fóun rẹpẹtẹ yìí òun lè máa ń láǹfààní láti lè máa rí ṣe déédéé láti jẹ́ kí òǹkà yẹn lè máa lọ déédéé ohun tó fẹ́ ṣe ní gbogbo ìgbà tó ń kà yàn sí níyàtọ̀ sí ó sì bá ìṣẹ̀dá tiẹ̀ mu ó wàá gbé e, bóyá one ní nọ́mbà rẹ̀ nọ́mbà wo ló máa rò papọ̀ mọ́ra wọn tó já pé tó bá rò pọ̀ á fún ẹ ní one alákọ̀ọ́kọ́ òun náà ni ten tó bá yọ òdo kúrò níwájú ten one ni ẹlẹ́ẹ̀kejì òun ni nineteen tó bá fi wọ́n nù pẹ̀lú nine ten ló fún ẹ tó bá yọ òdo rẹ̀ kú one ló jẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ òun náà ni ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ òun náà ni twenty eight two plus eight one ni tó bá yọ zero wájú ẹ̀ kú one ni ó ṣẹ́kù bẹ́ẹ̀ náà ni eighty two nineteen ninety one eighty two ẹ̀hẹ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ one hundred ẹ̀hẹ́n one hundred bẹ́ẹ̀ ni one zero nine àbí nine zero one gbogbo àwọn nọ́mbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n náà tó bá ń ṣe tó jẹ́ sí pé gbogbo nọ́mbà tí ó máa padà máa fún ẹ wọ́n ní ó máa kú sí wàá wá wo èwo nìwọ fúnra rẹ ló lè ṣe gẹ́gẹ́ bí fifty five nínú àpẹẹrẹ náà ni fifty five five plus two five is equal to one torí ten ni one ni ó ṣẹ́kù five plus one seven plus three eh? seventy three àti thirty seven tó bá rò papọ̀ mọ́ra wọn ihun tó máa fún ẹ náà ni one ẹ̀hẹ́n six plus four a mọ̀ pé sixty four sixty four tó bá rò papọ̀ one ni ó fún ẹ forty six tó bá rò papọ̀ one náà ni ó máa fún ẹ gbogbo àwọn nọ́mbà tí ó bá ti lè fún ẹ bẹ̀ wá wá wo èèwo nínú àwọn nọ́mbà yẹn ló máa rọrùn fún wọ pẹ̀lú iṣẹ́ tí wọ́n fún ẹ àdúrà tí wọ́n fún ẹ yẹn tó jẹ́ sí pé tó bá fi ń sà á tó fi ń ṣe àdúrà yẹn ní iye òǹkà yẹn kò ní sú ẹ kò sí ní rẹ̀ tó sì mọ̀ wípé yóò máa ṣe déédéé ní gbogbo ìgbà ìyẹn ni dèdè nọ́mbà tí wọ́n máa wá mú ń bẹ̀ gẹ́gẹ́ bí irú ẹni tí mo àpẹẹrẹ tí mo fún wa lórí ẹni tó ń lọ life part one nínú àwọn òǹkà tí mo ṣì kalẹ̀ wọ̀nyẹn ẹ̀hẹ́n tó bá mú nineteen ó ṣe déédéé tó bá mú twenty eight ó ṣe déédéé tó bá mú ten ó ṣe déédéé tó bá mú thirty seven ó ṣe déédéé tó bá mú forty six ó ṣe déédéé tó bá mú fifty five ó ṣe déédéé tó bá mú sixty four ó ṣe déédéé tó bá mú seventy three ó ṣe déédéé tó bá mú eighty one ó ṣe ẹ tó bá mú eighty two ó ṣe déédé tó bá mú ninety one ó ṣe déédé tó bá mú one zero nine ó ṣe déédé òun ló wá mọ nọ́mbà iye òǹkà tó rọ̀ òun lọ́rùn nínú ẹ̀ yẹn ni pé irú àdúrà tán fún yẹn o lè ṣe ní twenty eight times tó bá wù ẹ́ tó bá ti jẹ́ pé twenty eight times yẹn ló mú twenty eight times yẹn ló máa máa ṣe lọ fún iye ìgbà tán bá ní kó fi ṣe yóò yá yóò sì ṣe déédéé ìrìn àjò títí ẹ ó sì rí èsì tó yẹ kó rí dípò pé wọ́n fún ẹ níṣẹ́ rẹpẹtẹ nísìn ó wá ń sá pẹ̀lú yọǹkà yẹn òun ṣe ó wá tó gbà kan ó wá padà wá rẹ̀ fún àwọn tí wọ́n lo lucky number one ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n lo life part two àwọn tí wọ́n lo life part two òǹkà wọn ó bẹ̀rẹ̀ látòrí two tó fi dórí twenty tó fi dórí tó fi dórí ẹ̀hẹ́n tó fi dórí twenty tó fi dórí ninety two twenty nine tó fi dórí seventy four tó fi dórí eleven ẹ̀hẹ́n eleven wà nínú ẹ̀ eleven seventy four ẹ̀hẹ́n forty seven tó fi dórí eighty three tó fi dórí thirty eight tó fi dórí two hundred tó fi dórí eh, ninety eh, tó fi dórí ninety two bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so iye òǹkà yẹn kò sí ìtí ẹni tó bá ń lo láìfa two tó bá mú nínú ẹ̀ tí kò ṣiṣẹ́ fún ìrìn àjò ẹ̀ so kò sí ìtó bá mú nínú ẹ̀ tí kò ṣiṣẹ́ nínú. No ìrìn àjò ẹ̀ fifty six sixty five kò sí ìtò mú nínú ẹ̀ òun ló máa wá wò èyí tó fẹ́ nọ́mbà yẹn sì gùn lọ́bẹ̀ òǹkà yẹn gùn lọ o tó fi dórí thousand ni o tó fi million ni o tó yẹ kó ta bá ń ro nọ́mbà yẹn papọ̀ ibi tí ó máa padà máa kú sí náà ni two àwa wo èyí tí ó mọ̀ pé ó rọ̀ òun lọ́rùn nínú àwọn òǹkà yẹn a máa fi ṣe àdúrà tí ó bá fẹ́ ṣe ẹni títí tiẹ̀ bá jẹ́ three ẹni títí tiẹ̀ bá jẹ́ three ninety three thirty nine thirty three wà ń bẹ̀ seventy seventy five lára ẹ̀ ni fifty seven sixty sixty nine eh, ninety eh, thirty nine and so on and so forth láwọn nọ́mbà tó pé tá a bá ti rò wọ́n papọ̀ ninety three thirty nine bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a mọ̀ pé kò sí tí ó fún wa náà ju three lọ so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn làwa náà máa máa máa wò nínú ti tọ̀dọ̀ ti tiwa náà àti gbogbo àwọn tá a ní order number four five six seven tó fi dórí nine so bẹ́ẹ̀ náà lóníkàlùkù máa yẹ ṣe òǹkà rẹ̀ èyí tó bá ti wá mú yẹn ló máa máa lò ní yìí tí ó súnmọ́ fún ẹ tó máa máa fi ṣe ètò àdúrà yẹn gangan lọ nínú ìrìn àjò so gbogbo eléyìí tí à ń wí yìí fún ẹni tó bá ní ìbéèrè lórí ẹ̀ àǹfààní wà fún wa láti máa béèrè àwọn nǹkan tí ò bá yé wa bẹ́ẹ̀ náà ìwọ tó bá ń gbádùn ètò yìí dákun máa bá mi láìkì ẹ̀ kó sì máa bá mi ṣí ẹ̀ fẹ́ lómi kóun náà jẹ àǹfààní lórí ẹ̀ àwọn ìbéèrè tá a bá ní ẹ jẹ́ ká máa béèrè ẹ̀ nínú comment box níbẹ̀ ká máa béèrè ẹ̀ níbínú comment box níbẹ̀ nínú àwọn nǹkan tá a lè fi nọ́mbà wa ṣe ọ̀kan nínú ẹ̀ nìyí tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí òun náà ni káfíńmọye òǹkà àdúà tí wọ́n bá fún wa láti ṣe tí ó sì bá ìrìn àjò títí wa mu àti ó bá a mu nínú ìrìn àjò wa ẹ má sì gbàgbé gbogbo àdúà tá a bá fẹ́ máa ṣe yìí ká máa bẹ̀rẹ̀ ní àsìkò tí ọjọ́ ò bá sùn ní àsìkò tí ọjọ́ ò bá sùn àhà ẹ má béèrè ìbéèrè date of birth rẹ gbìyànjú tó bá fẹ́ kọ ó kọ oṣù ló máa kọ́kọ́ bẹ́ẹ̀ náà sì ni ọjọ́ máa tẹ̀lé ọdún ló máa gbẹ̀yìn ẹ̀ wà wá ro gbogbo nọ́mbà yẹn papọ̀ òun ni wọ́n ń pè ní lọ́kì nọ́mbà rẹ gbogbo nọ́mbà yẹn látòkè délẹ̀ ni wọ́n ń pè ní lọ́kì nọ́mbà rẹ lọ́kì nọ́mbà yìí ló máa fi ṣe òdiwọ̀n iye àdúà tán bá ní kó máa ṣe àbúrò náà wò pàdúà kan náà ó dáa fún wọn náà láti ṣe lọ́kì nọ́mbà yẹn náà ló máa wọ̀ tó máa fi ṣe tó máa máa lò ìbàjẹ́ sí pàdúrà yẹn tó bá jẹ́ pàdúrà tó pọ̀ ni fẹ́ni tó jẹ́ lọ́kì eh, nọmba one ó lè ṣe nígbà ẹ̀ẹ̀kan ṣo tó bá jẹ́ sí pé eh, lọ́kì nọmba two ni o lè lo two kó o fi ṣe and so on and so forth àwọn béèrè ìbéèrè December six nineteen ninety four five plus six is equal to two two plus three is equal to five ó túmọ̀ sí wípé lọ́kì nọmba ẹni yìí five ni lọ́kì nàmbà wọn fáìfù ni àwọn òǹkà àdúà tí wọ́n bá fẹ́ máa ṣe ó bẹ̀rẹ̀ látòrí fáìfù tó fi dórí eh, fifty nine tó fi dórí fourteen tó fi dórí forty one tó fi dórí twenty three tó fi dé thirty two tó fi dórí fifty eh, so and so on and so forth gbogbo àwọn nọ́mbà tó yẹ pé tán bá rò papọ̀ ohun tí yóò máa fún wa náà ní àròpọ̀ rẹ̀ yóò máa fún wa ní fáìfù òun náà ni nọ́mbà yín nọ́mbà yín yẹn ló sì ń jẹ́ àmọ̀ wípé ẹ̀jẹ̀ yàn kan tí nǹkan kì í pẹ́ sú nǹkan tètè máa ń sú yín ẹ sì jẹ́ nìkan tó yẹ pé kì í jókòó sí ojú kan ẹ jẹ́ ká béèrè ìbéèrè ẹ̀hẹ́ ká tún lè ní àgbọ́yé tó kún dáadáa nípa báwo ni a ṣe fẹ́ fi nọ́mbà wa lọ́kì nọ́mbà wa tá a fẹ́ fi ṣe àwárí iye òǹkà àdúrà tí a bá fẹ́ máa ṣe àbí tí wọ́n bá fún wa láti ṣe àkórí ètò mi tí mò ń sọ̀rọ̀ lórí ẹ̀ fún àwa tí àìsẹ̀ ń darapọ̀ mọ́ ètò òun náà ni wípé kí ni àwọn nǹkan wo ló lè fi lucky number rẹ ṣe what can you do with your lucky number kí ni tó lè fi lucky number yẹn ṣe nínú nǹkan tá a lè fi ṣe òun náà nìyí tí à ń sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípa iye òǹkà nípa iye òǹkà tí nípa iye òǹkà tí a lè máa fi ṣe àwọn àdúrà wa mo ti fún alápẹ̀rẹ̀ ti life part one mo fún alápẹ̀rẹ̀ ti life part two àwọn tí wọ́n jẹ́ three tí lucky number rẹ bá jẹ́ three àwọn bẹ̀rẹ̀ látòrí three tó fi dórí látòrí three tó fi dórí ninety three thirty nine tó fi dórí ẹ̀hẹ́ ah, tó fi dórí twenty ninety three thirty nine twenty one twelve twelve twenty one so thirty fẹ́ni tó ń lo life at number three lucky number three so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí lọ èyí tá a bá ti fẹ́ nù ẹ̀ ní ká mú nínú àwọn nọ́mbà yẹn tí yóò rọ̀ wá lọ́rùn ẹ wo mò ń bọ̀ nà ẹ jẹ́ ń dókè lọ́hùn náà. Wo TV ìgbàgbọ́ yín mú yín lára dá àbọ̀tẹ́ rẹ̀ kẹrẹ̀. Ah wọ́n dẹ̀lẹ̀ máa lò ẹ máa lówó bí ìṣẹ̀kẹ̀rẹ̀ wọ́n ní gba ogun lẹ bẹ̀rẹ̀ wọ́n ní gba ogun lẹ dé tẹ́ ti ń jẹun gidi lásìkò tẹ́ ń wọṣọ ìgbàlódé wòs níbo náà wà nígbà tẹ́ ń jẹ́já yíyan ẹ jọ̀ọ́ wọ́n yín pọ̀ jù wọ́n lẹ́ẹ̀ tí yan fasash tọ́mì ẹ fi í sì ẹ gbà pé sórí yín mì pọ̀pọ̀ yín ó lẹ́nu bíi pistol káàsà fáyínà ọba wáyínà wo steve ẹjọ ẹ máa wọ dizaina ọmọ kò dẹ̀ ṣe mary ṣáínà kò dẹ̀ lè bàjẹ́ kò dẹ̀ lè tọ́ yemex ti fáírọ̀sì ọmọ jọ̀mọ́ fọ́ ji wati jakaji emu bakadi emara howdy emara ọmọ mi sí lọ sáódì ìyanu máa ṣẹlẹ̀ àwọn ọ̀tá yín náà máa jẹlẹ̀ bọ́fẹ́ bá kọ wọ́ stevie wà láyìn délé máa lò bẹ̀ òyà wà gùn desperado kò kàn yín mò ń jà taekwondo ọmọ ndógan ló mi mbà mi ta mi yẹ mẹsìn náà ti bó kó jáde máa sùn iṣu àmínú sẹ́ni máa gánà dẹ́bọ́ndé mọ́. nítorí ẹ sì kú ìfẹ́ tí ẹ fi ń bá wa bọ̀ torí pé ẹni tó bá lọ ló bá kú orí omi ọgbọ́n náà ni ètò ètò lomi ọgbọ́n ètò tó ń tàn mọ́lẹ̀ síbi tí òkùnkùn gbé wà nínú ayé ẹni arọ ló mu nínú omi ọgbọ́n yóò dẹni tí ó máa rìn ẹni tí ọ̀rọ̀ rẹ̀ tó dàrú ló mu nínú omi ọgbọ́n yóò sì dẹni tí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ tí ó máa ní gbọ́ngbọ́n nínú tí ó sì máa dáa àkórí ètò mi tí mò ń sọ̀rọ̀ lórí ẹ̀ òun náà ni àwọn nǹkan wo la lè fi lucky number wa ṣe. alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ ni mo sọ yí pé ká fi mú iye òǹkà àdúà láti ní àti mú òǹkà àdúà wá sí ìrọ̀rùn fún wa lọ́nà tí ò ní mú ìnira dání tó dẹ̀ sí pé dèédé ohun tí a bá ń retí nínú ẹ̀ náà ni a máa rí lésì àkọ́kọ́ nìyẹn ni mo ṣàlàyé ṣáájú yẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé a tún lè fi lọ́kì nọ́mbà yìí a lè fi ṣe àwárí nípa iṣẹ́ tí a lè ṣe bẹ́ẹ̀ náà sì rèé a tún lè fi nọ́mbà yìí a lè fi rẹguléètì ká fi mọ àwọn ká fi rẹguléètì ìrìn àjò wa nọ́mbà yìí ká fi rẹguléètì ìrìn àjò wa àwọn ìwà kan ń bẹ tó jẹ́ sí pẹ́ lòmíì ní lọ́wọ́ tẹ́lẹ̀ tó máa ń dà á láàmú ká fi nọ́mbà náà ká fi rẹguléètì ẹ̀ ìyẹn ó ní ọ̀pọ̀lọpọ̀ àlàyé nínú mi ní lè mọ ẹnu ba òun lálẹ́ yìí èyí tí mo máa sọ lẹ́lẹ́kejì òun náà ni nípa àwọn iṣẹ́ tá a lè fi wọ́n ṣe mo ṣàlàyé nípa kí ni ìrísí one àti pé àwọn nǹkan wo ló wà lára wọn wọ́n jẹ́ ẹni tó máa ń ní làákàyè wọ́n jẹ́ ẹni tó ń jọ́jọ́ gbọ̀n bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń jẹ́ ẹni tó wọ́n nígboyà bẹ́ẹ̀ náà sì rèé wọ́n jẹ́ èèyàn tó já sí wípé wọ́n fẹ́ràn láti sòdodo wọ́n sì jẹ́ èèyàn tí wọ́n máa ń tó jásí pé ìṣolórí ni wọ́n gbogbo ipò tó bá ti ń jẹ́ ipò olórí wọ́n lè lò wọ́n síbẹ̀ yẹn ni pé ẹni tó jẹ́ wánù yìí nínú àwọn iṣẹ́ tó lè ṣe òun náà ni akri àwọn iṣẹ́ tafàtafà ó lè ṣe ó lè ta gbogbo nǹkan tó bá jọmọ́ nǹkan tó ń lo ná nítorí wípé ṣé gbàgbé wípé mo ní lọ́kìdè rẹ̀ Sunday ni gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé lọ́kìdí rẹ̀ Sunday ni ohun tó sì ń rúùlù ẹ̀ náà ni òun náà ni sun gbogbo nǹkan tó bá jọ mọ́ nǹkan tó bá ń lo iná bí bí wánù bá ń ṣe ó dáa fún un ó lè jẹ́ olórí lórí iṣẹ́ titi ẹ̀ gangan àbí kó jẹ́ olórí níbi iṣẹ́ ẹ̀bòmíì gẹ́gẹ́ bí yálà the managing director àbí kó jẹ́ bíi supervisor ẹ̀hẹ́n so kó jẹ́ bóyá bíi sales representative so àwọn ipò bẹ́ẹ̀ kò sí ipò tí wọ́n ò lè dì mú nínú ẹ̀ àbí kóun fúnra rẹ̀ máa ṣiṣẹ́ tó jọ mọ́ bíi iṣẹ́ tó ń lo gẹ́gẹ́ bíi welder gẹ́gẹ́ bíi eh, àwọn tí wọ́n ń ṣiṣẹ́ electric tó bá wà níbẹ̀ ó bá ìrìn àjò ẹ̀ mu bẹ́ẹ̀ náà sì rèé ó lè gbé àwọn environment tó bá jọmọ́ bíi area ibi tí wẹ́dàbẹ̀ tó já sí pé ibẹ̀ máa gẹ́gẹ́ bí north ó lè gbé nírú environment bẹ́ẹ̀ náà ó dáa fún rẹ̀ níbẹ̀ ní ṣíṣe fún ẹni tó ń lo one gbogbo àwọn iṣẹ́ tó bá ti jọmọ́ bẹ́ẹ̀ ó dáa fún un ẹ má gbàgbé o kẹsì má ṣe mistake mi ò sọ wípé àwọn iṣẹ́ tí mò ń sọ yìí mi ò sọ wípé òun gangan gangan làwọn iṣẹ́ àṣelà o ṣùgbọ́n nínú àwọn iṣẹ́ tá a lè lò àwọn nọ́mbà wa láti fi wọ́n ṣe ni mò ń sọ o tó bá di ọjọ́ iwájú àwọn nǹkan tó máa júwe lágbájá iṣẹ́ báyìí gan ni kó mójútó tó bá mójútó bẹ́ẹ̀ ìrìnàjò rẹ máa yá ọ̀tọ̀ ni ìyẹn lọ́tọ̀ àlàyé yẹn ó dá dúró lọ́tọ̀ ẹni tó ń lo two àwọn ni a pè ní eh, corporation tó já sí pé wọ́n máa ń sìnkì fún àti àti báyàn ṣe ẹ̀hìn wọn máa nídìí companion nítorí pé nọ́mbà àwọn companionship ni ó dúró lé irú wọn lè jẹ́ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí marriage counselor àbí káwọn fúnra wọn máa fáwọn èèyàn ní counseling nípa àwọn nǹkan kankan fún yàn ní ìmọ̀ràn bẹ́ẹ̀ náà ni wọ́n lè ṣe iṣẹ́ tó bá jọmọ́ bíi pé à ń ṣe eh, ìwòsàn ara àbí ká gba àwọn èèyàn nímọ̀ràn gbogbo iṣẹ́ tó bá ti jọmọ́ bẹ́ẹ̀ àbí à ń kúnyàn lọ́wọ́ àwọn tó máa fẹ́ ṣiṣẹ́ ó dáa fún wọn púpọ̀ kí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ni kó jẹ́ bóyá kan máa wà ní ipò dẹ́pútì tó bá wà ní ipò olórí ó ṣeé ṣe kó fẹ́ mọ́ ẹ díẹ̀ nínú ìrìn àjò wọn wọn à ní bọ́ síwájú àfi tó bá jásí pé ó pọn dandan pé wọ́n tì wọ́n sí iwájú níbẹ̀ gbogbo iṣẹ́ tó bá ti jọmọ́ bẹ́ẹ̀ ó dáa fún wọn púpọ̀ ẹni tó ń lo tírì àwọn gbogbo tó bá ti jọ mọ́ bíi pé à ń kọ àbá ń kọ orin àbá ń sọ jáde gbogbo nǹkan tó bá ti jọ mọ́ bẹ̀ bíi iṣẹ́ òǹtẹ̀wé bíi rédíò pírísẹ́ńtà àbí kí wọ́n jẹ́ jọ́nálìstì gbogbo nǹkan tó bá ti jọ mọ́ bẹ̀ àbí kọ́ iṣẹ́ printing àbí à ń tàwé a ní bookshops gbogbo àwọn nǹkan tó bá jọ mọ́ bẹ̀ tí wọ́n bá ń ṣe ó dáa fún wọn. àwọn tí wọ́n ń lo four àwọn eléyìí iṣẹ́ tó dáa fáwọn jù àwọn iṣẹ́ bí àwọn iṣẹ́ tó bá jásí pé ó bá require strength ó dáa fún wọn nítorí pé àwọn fún ara wọn náà jẹ́ ẹni tí wọ́n ní strength náà tẹ́lẹ̀ lóòótọ́ kì í ṣe gbogbo wọn ni wọ́n ní strength tán o ṣùgbọ́n èyí tó pọ̀ jù nínú wọn ni wọ́n ní strength tí wọ́n ní okun ara irú wọn wọ́n lè ṣiṣẹ́ carpenter pàápàá iṣẹ́ tó bá fẹ́ ṣe kó máa jẹ́ iṣẹ́ tó jọ mọ́ bí iṣẹ́ ìdọ̀tí tó jẹ́ sí pé ara yẹn lè dọ̀tí irú carpentry works àbí wọ́n ṣiṣẹ́ furniture àbí wọ́n ṣiṣẹ́ bóyá bíi kátúkádè àwọn mechanic àbí wọ́n ṣiṣẹ́ wiring electrical engineering gbogbo nǹkan tó bá jọ mọ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ń ṣe ó dáa fún wọn púpọ̀. àwọn tí wọ́n ń lo five àwọn yẹn tí wọ́n àwọn ni wọ́n pè ní the travellers the independent àwọn ni wọ́n wọn kì í lè jókòó sójú kan ṣo wọ́n lè ṣiṣẹ́ bíi pé à ń kúnlé wọ́n lè yí iṣẹ́ gbogbo nǹkan tó bá ti ń jọ mọ́ bíi beautification wọ́n lè jẹ́ beautician bẹ́ẹ̀ náà ni wọ́n lè jẹ́ fashionista wọ́n lè jẹ́ traveller kán máa wa mọ́tò bóyá pẹ̀lú company ni àbí àdáni kán máa ṣe kọ̀ọ̀kan àbí commercial bus kán máa lọ kán máa bọ̀ wọ́n lè jẹ́ marketer gbogbo ohun tó bá ti jọ mọ́ bẹ́ẹ̀ àbí kán jẹ́ bíi advertiser bí wọ́n bá ń make advert àtètè máa jẹ́ wọn ní ọwọ́ tàbí wọ́n ń ṣiṣẹ́ tó bá ní ṣe pẹ̀lú network networking business irú nǹkan bẹ́ẹ̀ ó bá ìrìn àjò wọn lọ ẹni tóun lo six àwọn lè jẹ́ gẹ́gẹ́ bí wọ́n lè máa iṣẹ́ tó jọmọ́ bí catering catering services wọ́n lè ṣiṣẹ́ photo eh, photography wọ́n lè ṣe video coverage bẹ́ẹ̀ náà wọ́n lè ṣiṣẹ́ eh, alágàdúró àbí kí wọ́n máa ṣiṣẹ́ ní registry kọ́ máa fi èèyàn kan tọkọ-tìyàwó fúnra wọn àbí kán jẹ́ gẹ́gẹ́ bí kánsẹ́lọ̀ kán jẹ́ bí marriage kánsẹ́lọ̀ kán máa fáwọn èèyàn ní counseling nípa ìgbéyàwó ó dáa fún wọn tàbí nǹkan tó bá ti jọ mọ́ nǹkan bíi nǹkan lé àfẹ́kọ́lé building materials kán máa ta aluminium glass gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àbí wọ́n ń ta èmi ní paving stones wọ́n ń ta iyẹ̀pẹ̀ wọ́n ń ta òkúta gbogbo àwọn nǹkan tó bá jọ mọ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ń ṣe ó máa jẹ wọ́n ní ọwọ́ bẹ́ẹ̀ náà sì ni ẹni tó ń lo seven ẹni tó ń lo lọ́kì nọ́mbà seven àwọn yẹn ìmọ̀ ìmọ̀ ni kí wọ́n gbìyànjú kí wọ́n wájú gbogbo ohun tó bá ti ń jọmọ́ ìmọ̀ dìímọ̀ bá bá ṣe ń ní ìmọ̀ tó àwọn kò ní ẹni tó kàn lè ṣiṣẹ́ ẹ̀yọ̀ kan ṣoṣo pàápàá ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́lọ́run máa ń sábà gbé iṣẹ́ wòlíì ràn yálà iṣẹ́ àfáà ni àbí kó jẹ́ pásítọ̀ ni tí yóò máa jẹ́ wòlíì tí yóò sì máa jẹ́ ọ̀jọ̀gbọ́n àbí wọ́n jẹ́ fílọ́sọ́fà torí pé àwọn fúnra wọn fẹ́ràn mọ̀ bọ́n bá ṣe wá wá ìmọ̀ tó tí wọ́n wá fi rí nǹkan kó jọ òun náà ni wọ́n máa pàtó fi ṣàǹfààní fáyé bẹ́ẹ̀ náà ni àwọn náà ṣe máa wà nínú ìwé ìrántí nínú ayé fẹ́ni tó jẹ́ èèyàn tí ó ń lo seven wọ́n lè jẹ́ lecturer wọ́n lè jẹ́ teacher gbogbo àwọn kan tó bá jọ mọ́ bẹ́ẹ̀ bí à ń kọ́ni lẹ́kọ̀ọ́ à ń tọ́ni sọ́nà philosopher àbí kí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí psychologist ẹ̀hẹ́n gbogbo ìmọ̀ tó bá ti jọmọ́ bí ìròrí tírú wọn bá lọ nínú ẹ̀ ó máa jẹ́ wọn ní ọwọ́ àwọn náà lè iṣẹ́ tó jọmọ́ bí mechanical engineering wọ́n lè ṣe as well ó bá ìrìn àjò wọn mu bẹ́ẹ̀ náà sì ni àwọn tí wọ́n ń lo h àwọn yẹn mo fẹ́ sọ pé kò síṣẹ́ táwọn yẹn tọwọ́ bọ̀ tí ó bá ti ń jọmọ́ bí kátàkárà pàápàá bóyá wọ́n ń ṣiṣẹ́ tó jọmọ́ bí burúdi change káṣẹ́wó àbí wọ́n ń ṣe gẹ́gẹ́ bí accounting wọ́n lè ṣe marketing àbí ká sọ̀rọ̀ ká polongo àbí wọ́n ń ta nǹkan tó bá jọmọ́ bíi clothing àwọn bá ìrìn àjò wọn mu àbí wọ́n ń ṣiṣẹ́ tó jọmọ́ bíi tailoring ó bá rìn àjò wọn mu bẹ́ẹ̀ náà ni ẹni tóun bá ń lo nine ẹni tó bá ń lo nine ó dáa fáwọn tán bá ń ṣiṣẹ́ tó jọmọ́ bíi iṣẹ́ orin àwọn náà lè ṣiṣẹ́ printing wọ́n dẹ̀ lè ṣe iṣẹ́ motherless home àbí ká tọ́jú ọmọ bíi àwọn nání àwọn tó ń ṣe dékìá yẹn àwọn nání wọn wọ́n lè ṣe é gbogbo nǹkan tó bá ti ń jọmọ́ bíi pé à ń gbaranta àbí ká ṣàánú fọ́mọ làkejì gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ọ̀nà ni fún wọn gbogbo àwọn nǹkan yìí nínú àwọn nǹkan tá a lè fi nọ́mbà wa ṣàwárí ẹ̀ òun ni eléyìí jẹ́ fún gbogbo wa náà tí à ń wò ó ẹni tó bá ní ìbéèrè ẹ dákun ẹ jẹ́ kí a béèrè ìbéèrè gbogbo ọ tó bá sì ń fẹ́ràn ètò yìí tó bá láìkí ẹ̀ tó fẹ́ tó nífẹ̀ẹ́ sí dákun máa bá wa ṣí ẹ̀ kó sì bá mi láìkí ẹ̀ ẹ̀hẹ́n máa wá béèrè ìbéèrè tó bá rú ẹ lójú nínú àwọn comment section yẹn kí a máa fúnra wa ní èsì lórí ẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ojú tí ẹ fi ń wò mí kò ní fọ́ etí tí ẹ sì fi ń gbọ́ mi kò ní dì gbogbo ohun tó ń ba kó wá nínú jẹ́ láti wákàtí ọ̀wọ̀ yìí ọba tó ni wá yóò sọ di ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa a sì sọ di ìdùnnú fún wa wàhálà àwọn ẹni ọlọ́run lápapọ̀ ẹ wo omi ọgbọ́n lètò ètò lomi ọgbọ́n omi ọgbọ́n lètò bí arọ tó bá mu nínú omi ọgbọ́n á di ẹni tí yóò máa rìn bí àwọn béèrè ìbéèrè February twenty eight nineteen seventy nine February twenty eight nineteen seventy nine two plus one ó jẹ́ three three plus one ó jẹ́ four four plus seven ó jẹ́ eleven eleven slash two àyàn ni pé lucky number yín ó jẹ́ two lucky number yín jẹ́ two ẹ lè ṣe àdúà látòrí òǹkà méjì eh? tó fi dórí mọ́kànlá tó dórí twenty nine twenty ninety two and so on and so forth eighty three thirty eight seventy four forty seven gbogbo àwọn nọ́mbà tó jọ bẹ́ẹ̀ sixty five fifty six àwọn nọ́mbà tó bá ti ń lọ bẹ́ẹ̀ lóríṣiríṣi láwọn nọ́mbà tí ó já sí wípé èyí tó bá ta márùn papọ̀ tí ó fún wa ní two àwọn èyí tẹ́ bá wá wùnyí nínú àwọn nọ́mbà yẹn òǹkà yẹn lẹ́ máa wá mú tẹ́ mọ̀ pé yóò rọ̀ yín lọ́rùn tó já sí pé àìrójúráyè ò ní gbé yín kúò ní orí ẹ̀ tẹ́ máa fi lè parí ẹ̀ ní gbogbo ìgbà kígbà tẹ́ bá ti ń ṣe àwọn àdúrà tí ẹ bá ń lò wọ́n fún ìyẹn òun bí ìyẹn ṣe jẹ́ nìyẹn gbogbo ẹnikẹ́ni tí ó bá ní ìbéèrè ẹ jẹ́ kí a béèrè ẹ gbogbo ẹnikẹ́ni tí ó bá ní ìbéèrè tí a lè béèrè irú ẹni tí àwo nọ́mbà wọn yìí tí láìpà tí wọ́n jẹ́ tú yìí ìyẹn ni wípé wọ́n máa máa seek companion wọ́n sì jẹ́ èèyàn kan tó yẹ kó tó bá fún yàn ní ìmọ̀ràn tẹ́ni yóò bá tẹ̀lé a kábàámọ̀ gbẹ̀yìn ṣùgbọ́n káwọn náà máa mọ báwo nìyẹn náà ṣe máa ń dá dúró lẹ́ẹ̀kọ̀ọ̀kan kọ́ máa gbé gbogbo ara léèyàn àwọn iṣẹ́ tó bá ti jọ mọ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà ni kò sí tí lè ṣe ń bẹ̀ march three nineteen eighty eight three three ó jẹ́ six six plus eight ó jẹ́ fourteen that is five fourteen slash five fourteen slash five ẹni yìí jẹ́ gbèsè nínú ayé àkọ́kọ́ eh, àti treat ọ̀rọ̀ nípa gbèsè ayé àkọ́kọ́ Eh, bóyá tí wọ́n bá lọ wo àwọn ètò tá a tún ti ṣe sẹ́yìn eh, wọ́n lè wọ́n á rí solution nípa gbèsè tí wọ́n jẹ nínú life part wọn yẹn ní ibẹ̀ aha for five yìí àwọn àdúrà oye òǹkà àdúrà tí wọ́n lè ṣe iye òǹkà tí wọ́n lè máa fi ṣàwọn àdúrà wọn ó bẹ̀rẹ̀ látòrí five tó fi dórí fourteen tó fi dórí fourteen tó fi dórí twenty three tó fi dórí thirty two tó fi dórí thirty two aha ó jẹ́ five fifty tó fi dórí fifty tó fi dórí fifty gbogbo àwọn nọ́mbà tá a ṣáà máa rò papọ̀ gẹ́gẹ́ bí mo mọ àwọn àpẹẹrẹ ẹ̀ wá lẹ́ẹ̀kan yẹn ẹ̀hẹ́ òun náà ni àwọn nǹkan yẹn láwọn tó yẹ pé ó máa fún wa ní five ẹ lè ṣe forty one lára ẹ̀ ló wà ẹ̀hẹ́ ẹ lè ṣe fourteen lára ló wà ẹ lè ṣe twenty three ẹ lè ṣe thirty two and so on and so forth five so iṣẹ́ five òun náà ni àwọn iṣẹ́ tó bá jọmọ́ bíi ká lọ kábọ̀ wọn kì í ṣèyàn tí wọ́n lè jókòó sójú kan ṣo you can be an advertiser you can be a printer mm-hmm. you can be a uh, you can be a traveller you can be a driver gbogbo nǹkan tó bá ti jọmọ́ bíi pé ká lọ àbí eh, beautification bó bá jọkùnrin ẹ̀wà bówájú obìnrin makeup artist artistry èèyàn lè ṣe fashionista bíi tailor wọ́n lè ṣe sọgbà àwọn nǹkan tó bá jọ mọ́ bẹ́ẹ̀ àwọn iṣẹ́ tí ó bá nọ́mbà yẹn lọ nìyẹn July seventeen nineteen sixty three seven plus eight fifteen that is six six plus one seven seven plus three one one plus six is equal to seven ẹni yìí wọ́n jẹ́ èèyàn tí ó jásí pé wọ́n máa ní sùúrù wọ́n jẹ́ ẹni tí wọ́n ń láfara wọ́n sì jẹ́ni tí wọ́n ní làákàyè tí wọ́n lóye kọ́ mọ́ máa pariwo sí ṣẹ̀dá wọn nítorí pé ṣẹ̀dá wọn ò fẹ́ seven ni nọ́mbà wọn gbogbo àwọn nọ́mbà tá a lè rò pọ̀ tó jáde pé tó bá fún wa ní seven kò sí ìtẹ́mú nínú ẹ̀ tẹ́ ẹ lò tí ò fún yín ní èsì nǹkan tí ẹ fẹ́ ó bẹ̀rẹ̀ látòrí seven yẹn náà fúnra rẹ̀ tó fi dórí seven yẹn fúnra rẹ̀ tó fi dórí sixteen seven náà ní one plus six yóò fún one seven tó fi dórí twenty five lára ẹ̀ ló wà tó fi dórí twenty five fifty two thirty four forty three and so on and so forth gbogbo àwọn nọ́mbà yẹn ẹ máa mú bẹ́ẹ̀ èyí tẹ́ bá ti fẹ́ kẹ́ ẹ mú tí ó fún yín ní nọ́mbà seven ẹ lè jẹ́ wòlíì ẹ lè jẹ́ àfà ẹ lè jẹ́ pásítọ̀ ẹ lè jẹ́ lẹ́kṣọ́rà ẹ lè jẹ́ fìlọ́sọ́fà ẹ lè jẹ́ psychologist ẹ̀hẹ́n gbogbo àbí nǹkan tó bá jọmọ́ bíi kátúkádé kò sí ìtẹ̀ṣe ń bẹ̀ tí kò bá rìn àjò lọ ṣùgbọ́n àwọn èyí tí mò iṣẹ́ tí mò ń sọ yìí òun kọ́ ni mo pè ní iṣẹ́ àṣelà o àwọn ọ̀nà tún sì wà tó jẹ́ pé àlè sọ pé lágbájá má da rẹ̀ láàmú mọ́ lọ máa tẹja tó bá dẹ̀ ń tẹja lóòótọ́ á dẹ̀ rí pé gbogbo nǹkan ó ń bọ́ sí ìrọ̀rùn fún òun ẹja tún dáhùn béèrè mi July nineteen nineteen seventy five seven plus one eight eight plus one nine seven plus five ó jẹ́ twelve that is three twelve ó jẹ́ three ìyẹn ni wípé lucky number yín ó jẹ́ three lucky number yín ó jẹ́ three aláṣẹ ọ̀rọ̀ la dá yín ẹ ní láti máa kíyèsí níbi òdì ọ̀rọ̀ àti ìbínú àbíjù ẹ gbúdọ̀ sọ̀rọ̀ òdì síra yín bẹ́ẹ̀ lẹ ò gbúdọ̀ máa sọ sẹ́lòmíì àwọn ọ̀rọ̀ tẹ́ bá ń sọ a máa sábà máa ṣẹ kẹ̀sì gbìyànjú kẹjẹ́ ní tẹ́ máa ṣe sàárà lọ́pọ̀lọpọ̀ gbà kẹsì máa ní ìtàjẹ̀ sílẹ̀ yálà bí kẹ pàdé ẹlẹ́kọ̀ọ̀kan kẹ fún àwọn èèyàn jẹ ẹ lè pa àgbò tágbàrà ẹ bá wà kẹ fún àwọn ènìyàn jẹ ó dáa púpọ̀ fún yín kẹsì máa pa àwọn tí wọ́n bá nímọ̀ pàápàá kọ́ máa bá yín ṣe àdúrà pẹ̀lú nọ́mbà yẹn àtàwọn àkókò tó bá mu nínú ìrìn àjò ó dáa púpọ̀ ẹ tètè máa rí gbàdúrà gbogbo àwọn nọ́mbà òye òǹkà yín tẹ́ ẹ lè ṣe ó bẹ̀rẹ̀ láti orí tírì yẹn tó dórí twelve tó fi dórí ninety three tó fi dórí thirty nine and so on and so forth láwọn nọ́mbà tó bá máa fún wa ní three march one nineteen sixty three three plus one four four plus one five five plus six two two plus three ó jẹ́ five lucky number yín jẹ́ five lucky number yín ó jẹ́ five ìyẹn ni wípé àwọn iṣẹ́ tó bá jọ mọ́bi ká lọ kábọ̀ òun náà làwọn iṣẹ́ yín gẹ́gẹ́ bí mo ṣe mọ́ àpẹẹrẹ wá nínú àwọn five tí a ti sọ ṣáájú àwọn nọmba àdúrà yín ó bẹ̀rẹ̀ látòrí five tó fi dórí fourteen tó fi dórí twenty two eh, and so on and so forth nínú àwọn àpẹẹrẹ tá a ti mú iye àwọn nọmba tó pé bá sún wọn papọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan iye òǹkà tó máa padà fún yín náà ní fáìfù ló máa kú sí kò sí èyí tó bá wù yín nínú tẹ mọ̀ pé ti ń lò tẹ́fí ń ṣàdúà tí ò ní já òun ni kẹ́ ẹ mú ṣẹ̀hẹ́n torí pé ohun tó fi ń dàjù ni gbogbo ohun téèyàn bá ń ṣe téèyàn bá jáwọ́ lórí ẹ̀ tó bá pẹ́ ó máa tètè já mi ìyẹn ló máa ń àwọn ràwáníà rẹ̀ àwọn áńgẹ́lì tó ń bàdúrà yẹn ṣiṣẹ́ wọn padà máa máa dé wọn máa pọ̀ ìyẹn làwọn ọ̀dọ̀ àwọn nǹkan táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ìgbà yẹn tí wọ́n ń ṣe nìyẹn tí ò yá àwọn ẹlòmíì ẹlòmíì àwọn máa wáṣẹ́ kiri àwọn àṣẹ àdéhùn ẹlòmíì àtòrí ibẹ̀ ó lè ya wèrè nígbà tí ó mọ̀nà so ẹ̀hẹ́n ìbéèrè mi may twenty five nineteen sixty eight may twenty five nineteen sixty eight seven plus five seven plus five ó jẹ́ twelve three nìyẹn plus one four plus six one one plus eight ó jẹ́ nine nine ni lucky number déètì tá a wò yìí may twenty five nineteen sixty eight nine ni lucky number wọn wọ́n jẹ́ èèyàn tí wọ́n láàánú púpọ̀ àwọn èèyàn àánú èèyàn wípé ṣe wọ́n nínú bá a ti dá wọn wọ́n sì eh, àwọn òǹkà tó bá jọmọ́ bẹ́ẹ̀ nínú rìn nínú àdúrà wọn tá a jẹ́ kó ta bá ro nọ́mbà yẹn pọ̀ náì ló máa fún wa gẹ́gẹ́ bí náì látò ibi tóun náà ti bẹ̀rẹ̀ tó fi dórí eighteen tó fi dórí nine eighty one forty five fifty four sixty three thirty six ninety ninety nine ẹ̀hẹ́ ninety nine eh, eighty one and so on and so forth so àmú ìtó rọ̀ wá lọ́rùn nínú ẹ̀ tí ò ní gbà wá ní àkókò tábà fi ń ṣàdúrà wa á ètè máa yá ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹmọ àwọn àwọn ọ̀rẹ́ yín òkèrè nìyí tó pọ̀jù àwọn tẹ máa ń sọ̀rọ̀ yín fún àwọn tán wà lókèrè lẹ máa máa ṣàṣírí yín fún ẹ kí fẹ́ káṣírí yín ó tú sílé ní gẹ́gẹ́ bí àti ṣe dá yín àhà ẹ máa ṣoore fáwọn tòsí yín náà ẹ máa torí ẹ̀sọ́ pé torí wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ò ń sọ ẹ̀san gẹ́gẹ́ bí ẹ ṣe fẹ́ ẹ máa ṣe dáadáa fún wọn kẹ máa ṣe fáwọn tòkèrè náà May nine nineteen eighty three May nine five plus one six six plus three three plus five ó jẹ́ eighty eighty ni lucky number ẹni yìí may nine nineteen eighty three eighty ni lucky number wọn aha ẹ kọ́ ṣọ́ra fún ẹ àti má máa ní gògóńgò kọ́ máa tọ́jú ọ̀rọ̀ pamọ́ kán ṣọ́ra fẹ́nu ẹni tó wá jẹ́ eighty ẹnu máa ń sábà jẹ́ problem fún wọn wọ́n ní wọn ní kéèyàn bọ olúbọ̀bọ̀ tìrìbọ̀ tí í ṣe awọ ẹnu kéèyàn tọ́jú ẹnu wọn gbogbo àwọn nọ́mbà tó bá jọ mọ́ tó jẹ́ pé tábà papọ̀ ó máa fún wa ní eighty gẹ́gẹ́ bí eighty fúnra rẹ̀ tó fi dórí seventeen eighty ni ó jẹ́ tó fi dórí twenty twenty six tó fi dórí sixty two fifty three thirty five sí eh, eighty fúnra rẹ̀ náà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ and so on and so forth ninety eight and so on and so forth gbogbo nọ́mbà tó bá ti jọ mọ́ bẹ́ẹ̀ òun náà làwọn nọ́mbà tí ó bá àdúrà yín lọ so kẹmú ètí ẹ bá fẹ́ nínú àwọn nǹkan tẹ̀lé bí ṣe òun náà ní wípé àwọn iṣẹ́ tó bá ti ń jẹ mọ́bi pa máa ṣàánú fáwọn èèyàn tẹ́ bá fi ṣe ó da púpọ̀ nínú ìrìn àjò yín ẹ̀hẹ́n lè ṣe bíi nání ẹ̀ lè fi àwọn iṣẹ́ tẹ̀lé bí ṣe pọ̀ lóní ìrànràn nínú àwọn èyí tá a ti mú àpèjúwe òun náà wà sẹ́yìn October nineteen nineteen seventy nine one plus one two two plus one three three plus seven one ẹni yìí lucky number wọn jẹ́ one lucky number wọn jẹ́ one one ní lucky number yín àti má pẹ̀rẹ̀ rẹ̀ wá lẹ́ẹ̀kan one tàbí ten tàbí tàbí nineteen tàbí ninety one ẹ̀hẹ́ seventy three thirty seven fifty five sixty four forty six àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹka wọ̀nyẹn tó jẹ́ sí pé tá a bá rò papọ̀ ìgbẹ̀yìn rẹ̀ nígbà tá a bá sọ di ẹyọ kọ̀ọ̀kan ohun tí ó padà fún wa òun náà ni wọ́n nù èyí tó bá ti rọ̀ yín lọ́rùn nínú àwọn òǹkà yẹn òun náà ni kẹ́ ẹ mú dání kẹ́ ẹ máa fi ṣe àdúrà yín ẹ tètè máa rí èsì ẹ̀ ẹ tètè máa rí sí gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run ọba aha ẹ jẹ́ ká béèrè ìbéèrè ká fúnra wa lésì omi ọgbọ́n lètò omi ọgbọ́n lètò april fifteen nineteen eighty six four plus one four plus six is equal to one aha four plus six is equal to one one plus one two two plus okay four plus six one one plus six is equal to seven lucky number yín seven ló jẹ́ lucky number yín seven ni òǹkà yín bẹ̀rẹ̀ látòrí méje tó fi dórí ẹ̀hẹ́n méje tó fi dórí thirty four eh, forty three ẹ̀hẹ́n and so on and so forth twenty so títí lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so láwọn àpèjúwe tá a ti mú wá ṣáájú ẹ lọ wò ń bẹ̀ tó yẹ kó ta bá ro gbogbo nọ́mbà yẹn papọ̀ yóò fún wa ní seven ẹ jẹ́ ká máa gbìyànjú tá a bá ń láìkì àwọn ètò yìí ẹ jẹ́ ká máa share rẹ̀ ká máa láìkì fáwọn ẹlòmíì káwọn náà lè jẹ àǹfààní ibẹ̀ aha káyé gbogbo ẹni tó bá ní ìbéèrè ẹ jẹ́ ká máa béèrè ìbéèrè ká fúnra wa lésì October one nineteen nineteen seventy six two plus one three one ó jẹ́ seven lucky number wọn ó jẹ́ seven october one nineteen seventy six lucky number yín one ni àwọn àpèjúwe tí mo mú wálẹ̀ kan òun náà ni ẹ̀yin náà máa wòye tẹ́ máa fi ṣe àwọn iṣẹ́ yẹn àwọn àṣírí sì kù nínú nínú ọjọ́ ìbí wa o tá a sì máa fi mẹ́nu bà dáadáa tó já sí pé téèyàn náà bá wò pé ah ìrọ̀ṣẹ́ nǹkan tó tó báyìí wà ní ọjọ́ bíi ìṣá àṣẹ ní ọjọ́ bíi ní kádàrá wá wà èyí máa wà á irọ́ o ṣé ohun tó pọ̀ tó ìwà nù ọjọ́ bì ẹ̀jẹ̀ ṣáà máa fọkàn bá wa lọ lórí ètò yìí ní ojoojúmọ́ lẹ́ẹ̀ máa bá a pàdé lórí afẹ́fẹ́ láago mẹ́sàn-án alẹ́ so bí ìyẹn ṣe jẹ́ October one nineteen seventy six àwọn bẹ̀rẹ̀ nípa iṣẹ́ tí wọ́n lè fi ṣe one one two two plus one three three plus seven one one plus six seven ẹ̀hún ni mo ti sọ lẹ́ẹ̀kan lórí àwọn seven yẹn ni pé wọ́n lè jẹ́ wòlíì wọ́n lè jẹ́ olùkọ́ wọ́n lè jẹ́ lẹ́kṣọ́rà wọ́n lè jẹ́ physiotherapist gbogbo ohun tó bá ti ń jọmọ́ bí nǹkan tó máa máa ṣèwádìí lórí ẹ̀ gbogbo iṣẹ́ tó bá ti ń jọ iṣẹ́ àwa mẹ́rìírí bíi neurosurgeon wọ́n lè jẹ́ wọ́n lè jẹ́ bẹ́ẹ̀ wọ́n lè jẹ́ doctor wọ́n lè jẹ́ physician wọ́n lè jẹ́ lecturer wọ́n lè jẹ́ psychologist wọ́n lè jẹ́ philosopher gbogbo àwọn nǹkan tó bá ti jọ mọ́ bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé èèyàn ó máa require much knowledge wọ́n lè jẹ́ wọ́n lè jẹ́ justice ẹ̀hìn wọ́n lè jẹ́ judge wọ́n lè jẹ́ lawyer gbogbo tó máa require much knowledge òun náà làwọn kan tí wọ́n lè fi seven wọn yẹn ṣe kí wọ́n dẹ̀ jẹ́ èèyàn tó yẹ pé wọ́n máa padà produce ìwé sáyé tó jẹ́ pé ayé wọn máa rí impact wọn àwọn dẹ̀ lè jẹ́ inventor tó yẹ pé àwọn náà lè discover nǹkan July seventeen nineteen sixty three July seventeen nineteen sixty three at seven plus eight that is fifteen eh, eh, seven plus eight that is fifteen eh, ó jẹ́ six six plus one seven seven seven náà ni lucky number wọn seven ni lucky number wọn ah mo ti ṣe gbogbo ẹ̀ papọ̀ seven ni lucky number wọn so ah, ọ̀rọ̀ wọn pẹ̀lú ìtìtẹ́ni tí mo sọ lẹ́ẹ̀kan ẹni tó bá dẹ̀ jẹ́ seven kó kíyèsí gbogbo nǹkan tó bá ti jọ mọ́ nǹkan ọ̀kọ̀ọ̀kọ̀ tó lè bà lórúkọ jẹ́ tó lè bà rìn àjò ẹ̀ jẹ́ kó jìnnà sí i kó jìnnà sí nítorí pé àbù ní ẹ̀bùn gan ẹni ìdákẹ́jẹ́ ni kọ́ dẹ̀ máa wá ààyè kọ́ máa wà níbì kan tó máa jẹ́ ibi ìdákẹ́jẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà kọ́ máa máa sábà máa wà níbi táriwo bá ti ń pọ̀ jù nítorí pé a máa affect àwọn ẹ̀mí sí wọn mo dẹ̀ sọ fẹ́ni tó bá ń jẹ́ seven pé tó bá jọkùnrin kó má máa fara ro ìyàwó ẹ̀ jù ẹ má sì mí gbọ́ o mi sọ pé ká má bá ìyàwó wa ní nice time o ṣùgbọ́n kó má jẹ́ gbogbo ògbà mi ní ká má bá ìyàwó wa ṣeré o wọ́n ní à sẹ́ríkì oníṣìjábà ti sọ pé ká má fara ro ìyàwó wa jù kó wá sì mí gbọ́ rárá ohun tí mò ń sọ kọ́ nìyẹn o nítorí wípé ìṣẹ̀dá yẹn nídìí privacy lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti máa fi assimilate láti máa fi ronú nípa ìrìn àjò ẹ̀ torí pé tó bá wà ní ìdàkẹ́jẹ́ yẹn àwọn inspirations tó bá ń wá fún ó máa ń yàtọ̀ sí èyí tó bá wà láàrin gbogbo èrò lọ June eleven two thousand and nineteen june eleven six eight eight plus three eleven slash two ọmọ tí wọ́n bí ní ọjọ́ yìí tó ní déètì yìí eleven slash two ó máa ní ìmísí lára yóò sì jọmọ tó máa láàánú á sì jọmọ tí yóò láwọ́ ṣùgbọ́n máa lágídí díẹ̀ ó máa lágídí yóò sì ní ẹ̀bùn ẹ̀ yóò ní ẹ̀bùn ọ̀rọ̀ sísọ ó máa mọ̀ọ́rọ̀ sọ yóò sì jẹ́ ẹni tí ò ní ìmísí lára ká máa kọ́ lọ́nà tí ó máa fi ní sùúrù díẹ̀díẹ̀ yóò sì máa láìkì ọ̀rẹ́ kó máa bọ̀rẹ̀ ṣe so bí ó ti jẹ́ nìyẹn irú ẹ bẹ́ẹ̀ a ti ṣàlàyé nípa two àwọn nọ́mbà yẹn bá ti máa ṣe tá a máa fi fún wa ní two láti máa fi ṣe àdúrà tá a bá máa ṣe ẹ tún dáhùn ìbéèrè eléyìí July nineteen nineteen seventy five seven eight ó jẹ́ eighty ó jẹ́ nine eh? nine plus seven seven nine plus five ó jẹ́. Seven plus five, that is twelve. O je tiri. Tiri ni, so nọmba eniyen, o je tiri. Aha, awon nka. So jesu kweta, baro mpako. Tiri lo ma fun wa. Obey a latro rie, fun are to Tobiri lori twelve 21, 93, 39, so and so on and so forth. And so on and so forth. But July, eh, April 17th. nineteen eighty three four plus eight ó jẹ́ twelve three three plus one uh, three plus three ó jẹ́ six nọ́mbà ẹni yìí jẹ́ six six ní nọ́mbà ẹni yẹn ìyẹn ni wípé wọ́n jẹ́ èèyàn tó jásí pé tó bá jásí pọ́kùnrin ni wọ́n torí èmi ìmọ̀ bọ́kùnrin ni wọ́n àbóbìnrin ni wọ́n èyí tó bá jẹ́ ńbẹ̀ bá jẹ́ pọ́kùnrin ni wọ́n wọ́n ò fẹ́ràn pé káwọn ti kọ́lé ṣáájú káwọn tó márì wọ́n máa fẹ́ràn ẹ̀ púpọ̀ kódà wọ́n máa tó bá jẹ́ sí kóbìnrin ni wọ́n wọ́n á fẹ́ràn káwọn ti ra gbogbo ẹ̀rù ilé ọkọ káwọn tó lọ ilé ọkọ gbogbo nǹkan tó bá jẹ mọ́ beautification inú ilé wọ́n sì jẹ́yàn tí wọ́n fẹ́ràn ẹbí wọ́n sì láìkí ká kó èèyàn mọ́ra wọ́n láìkí ẹ̀ so wọ́n lè fún yàn nímọ̀ràn gbogbo iṣẹ́ tó bá ti jọ mọ́ bí àwọn nǹkan èlò ilé tó bá ń tà ọ̀nà ni fún wọn àbí à ń tún ilé ṣe bíi ká máa ta flower fast àbá ń ta frames gbogbo àwọn nǹkan tó bá jọ mọ́ bẹ́ẹ̀ ọ̀nà ni gbogbo àwọn nọ́mbà tí wọ́n rèrò papọ̀ tí ó fún wọn ní sísì èèyàn wọn á mú kan nínú ẹ̀ láti máa fi ṣàdúrà ó bẹ̀rẹ̀ látòrí mẹ́fà fúnra rẹ̀ tó fi dórí forty two twenty four thirty three sixty eh, and so on and so forth bẹ́ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn October seventeen nineteen eighty October seventeen nineteen eighty nine eh, nọ́mbà wọn yìí nine ni nọ́mbà wọn wọn ṣe ni wọ́n kó nine jọ nínú ọjọ́ ìbí wọn náà ni wọ́n kó jọ aláàánú ni wọ́n àwọn sì jẹ́ èèyàn tó já sí wípé wọn kì í fẹ́ sọ àṣírí wọn fara lé àfi èèyàn òkè báwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí tó bá já sí pé ń rí bẹ́ẹ̀ lóòótọ́ ẹ dákun ẹ má bá a dọ́gbọ́n fáwọn àmì kankan kì í ṣe pé bóyá ní à ń try láti sọ pé bóyá kí ẹ disclose ọ̀rọ̀ nípa yín sórí kínní ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe ká lè máa fi mọ̀ pé lótìtọ́ lóhun à ń rí nǹkan kan mú nínú ẹ̀ ẹ̀hẹ̀n gbogbo àwọn tá a bá dẹ̀ ń fẹ́ràn ètò yìí ẹ a máa like ẹ̀ ká máa share ẹ̀ fáwọn ẹlòmíràn láti lè jẹ àǹfààní lórí ẹ̀ ẹ̀hẹ̀n omi ọgbọ́n lètò ètò lomi ọgbọ́n ihun tí mò ń tírìtì lálẹ́ yìí òun náà ni kí ni àwọn nǹkan wo la lè fi lọ́kì nọ́mbà wa tá a lè fi ṣe òun ni mò ń tírìtì lọ́wọ́ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ August october seven august two nineteen seventy seven august two one plus one ó jẹ́ two plus seven seven ni lucky number ẹni yìí seven ni lucky number wọn seven ni lucky number wọn wọ́n jẹ́ èèyàn tí wọ́n tutù wọ́n láàánú wọ́n gentle àyìn kan wọ́n máa pariwo sẹ́lẹ̀dà wọn wọ́n yìí ṣèyàn tó gbọ́dọ̀ máa ṣe kárí mi wọ́n yìí sì ṣèyàn tó gbọ́dọ̀ máa ṣe gbéraga wọ́n lè ṣiṣẹ́ olùkọ́ wọ́n lè ṣiṣẹ́ philosopher gbogbo psychology neurosurgeon gbogbo àwọn iṣẹ́ tó bá jẹ́ iṣẹ́ tó tí ìyẹn tí ìmọ̀ tí ìmọ̀ àwọn nǹkan yẹn bá ń bẹ lára wọn ni o ó dáa fún wọn púpọ̀ gan nítorí wípé gbogbo àwọn déètì táwọn wò wọ̀nyí nísìn àwọn ọjọ́ orí ti ń lọ díẹ̀ ó sì ń da fúnra ọmọ tá a béèrè tó jẹ́ two thousand and nineteen bẹ́ẹ̀ nísìn òun sì súnmọ́ tòsí láti lè fi gáìdì ẹ̀ ṣùgbọ́n àwọn náà a lè mọ́gbọ́n láti gbọ́ pé ọ̀nà wo làwọn náà tún fẹ́ fi tún pẹ́ ìrìn àjò wa tó máa tún fi lè tún rọrùn ju bí ó ti wà tẹ́lẹ̀ lọ october nineteen nineteen seventy nine october nineteen nineteen seventy nine two three one ní lucky number wọn one ní lucky number wọn one wọ́n jẹ́yàn tó jásí pé wọ́n nígboyà ẹ máa ro tẹlòmíì náà mọ́ títí yín ẹ má máa ṣe ìṣe bámúbámú ni mo yó mi ò mọ̀ bébí ń pọ̀ ọmọ ẹlòmíì kankan i don't give a i don't give a shit ẹ̀hẹ́n ẹ máa máa sábà máa máa gbé yín sípò olórí dáadáa nínú ìrìn àjò yín ní òdiwọ̀n ìgbà tó bá ti já sí pé àwọn ìmọ̀ yẹn ó wà ní ara yín tẹ́yìn náà ní àwọn ìmọ̀ tí yẹn lè fi ṣolórí ìyẹn ló fi já sí pé gbọ́dọ̀ máa gbàmọ̀ràn náà kún ìrìn àjò títí náà ẹ má máa ṣe ìṣe túnò túnò ẹ má máa ṣe nínú ìrìn àjò yín gbogbo àwọn nọ́mbà tó bá lè tẹ́ bá rò papọ̀ tó lè fún yín ní one náà lẹ́ máa fi ṣàdúrà gẹ́gẹ́ bíi ten one fúnra rẹ̀ gẹ́gẹ́ bí ten nineteen eighty two twenty eight and so on and so forth bó ti rí nìyẹn ẹja tún wò mí July nine July nine two thousand and seven July nine two thousand and seven three seven plus nine seven ni lucky number eh, ẹni uh, yìí seven ni lucky number wọn seven ni lucky number wọn first pinnacle wọn gan pàápàá náà seven ẹni yìí máa jẹ́ ń ó máa jẹ́ nítorí wọ́n máa ṣe jẹ́jẹ́ á máa ṣe wẹ́rẹ́ ó dẹ̀ máa gbọ́n á ní làákàyè gẹ́gẹ́ bí àti dáa kọ́ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ irú ẹni yìí kì í ṣe ẹni tá a gbọ́dọ̀ máa fún ní kó ẹ̀ẹ́n kọ́ máa máa fún ní kó ó máa affect ẹni tó bá jẹ́ seven bàbá fẹ́ máa ṣe birthday fúnrú wọn ẹ̀ka gbìyànjú kó máa kọ́kọ́ jẹ́ sí pé lójú ọ̀nà ẹ̀sìn á máa kọ́kọ́ gbégbà bàbá tiẹ̀ máa ṣe àwọn ìnáwó mi àbáyẹyẹ mi àgbìdọ̀ máa jẹ́ kó máa wà ní lókì nírú àsìkò tó sì wà yìí náà ṣó ti yé bẹ́ẹ̀ yẹn nítorí pé seven ló ń vibrate ní ìgbà tí ó sì wà ní first pinnacle ẹ̀ seven ló sì ń vibrate nínú ìrìn àjò ẹ̀ so ká má fi lé àwọn áńgẹ́lì tó ń bá rìn ká má lé wọn jìnnà bí ó ṣe jẹ́ nìyẹn àwọn ìbéèrè míì tí a bá tún ní ẹ jẹ́ ká béèrè ká máa fúnra wa lésì omi ọgbọ́n lètò ètò lomi ọgbọ́n omi ọgbọ́n lètò ètò October six nineteen seventy October six, nineteen seventy. seven plus eight seven plus eight ó jẹ́ fifteen six ní lucky number ẹni yìí ẹni yìí ó máa láìkí kókó yàn mọ́ra ó máa lawọ́ akẹ́bí mọ́ra akọ́rẹ́ mọ́ra àá sì fẹ́ pé kóun ti kọ́lé ó máa fẹ́ràn láti kọ́lé gan rẹpẹtẹ gan ní pàápàá á sì fẹ́ kóun ti kọ́lé ṣáájú pé kóun tó márì bó bá jóbìnrin ni á ti fẹ́ kóun ti ní nǹkan ẹrù lé tàbí kóun ti níṣẹ́ lọ́wọ́ dáadáa kóun tó lọ lé ọkọ bí ó ṣe máa ń nìyẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn kì í tètè má rì ó sì dáa fún wọn láti tètè má rìn nítorí pé union ó máa ń tètè ran ògo wọn yẹn lọ́wọ́ so gbogbo nọ́mbà tó bá yẹ pé tá a bá rò pọ̀ yóò fún wa ní six òun náà làwọn èyí tẹ̀ lè mú ló ń kà láti máa fi ṣàdúrà yín gẹ́gẹ́ bí six fúnra rẹ̀ tóbi lórí twenty four forty two thirty three sixty sixty ẹ̀hẹ́n gbogbo àwọn nọ́mbà bẹ́ẹ̀ a lè mú wọn so kọ́lọ́ ń gbà fún wa bákan náà June sixteen nineteen seventy one June six plus seven six plus seven six plus seven thirteen four four plus two four plus two six six plus seven ó jẹ́ four ẹni yìí four ni ó jẹ́ gbèsè o nínú ayé àkọ́kọ́ ẹ lọ wo nínú àwọn ètò tá a ti ṣe sẹ́yìn kẹ lọ wo èsì ọ̀rọ̀ yín níbẹ̀ four òní wọn wọn já lákìtìyàn tó já sí wípé wọ́n máa ń fẹ́ fi ti tara wọn ti tiwọn sílẹ̀ láti gbọ́ ti tẹlòmíì wọ́n máa ń fẹ́ fi tara wọn sílẹ̀ wọ́n sì jẹ́ nǹkan tí wọ́n lákàkùn wọ́n lákàkùn kan so àwọn nọ́mbà tó jẹ́ pé tá a bá rò papọ̀ yóò fún wa ní four àwọn náà ni àwọn nọ́mbà tẹlifíṣẹ́ iye òdiwọ̀n àdúrà yín gẹ́gẹ́ bí four fúnra rẹ̀ tó fi dórí thirteen tó fi dórí twenty two tó fi dórí forty ẹ̀hẹ́n bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn tá a bá ń fẹ́ràn ètò yìí ẹ dákun ẹ ká máa share rẹ̀ ẹ jẹ́ á máa like ẹ̀ four àwọn iṣẹ́ tó bá jásí pé àwọn nǹkan tó lè tó lè mọ ara ẹni dọ̀tí tán bá ń ṣe ó dáa fún wọn tó bá jásí pọ́kùnrin ni wọ́n wọ́n lè ṣiṣẹ́ carpentry wọ́n lè ṣiṣẹ́ mechanic wọ́n lè ṣe engineering ẹ̀sìn bóyá bíi site engineering building contractor ni wọ́n lè ṣe tó bá jásí pé obìnrin ni ó lè ṣiṣẹ́ ká tọ́jú ọmọ wọ́n lè ṣe àwọn nǹkan tó bá jọmọ́ bẹ́ẹ̀ wọ́n lè ṣe gbogbo nǹkan tó bá ṣàtijọ́mọ́ bí tó lè máa mọ́ ara wa dàbí iná wọ́n lè ṣe nínú ìrìn àjò wọn July second nineteen eighty one July second nineteen eighty one one plus two three nọ́mbà ẹni yìí one òní one òní lucky number wọn one òní lucky number wọn wọ́n máa sábà gbé wọn sípò iwájú nínú ìrìn àjò wọn wọ́n bá ṣe wá ń wá ìmọ̀ láwọn ìmọ̀ tán lè fi ṣàǹfààní fún tó lè ṣàǹfààní fún irú ẹ̀bùn tá a fún wọ̀nyí òun náà ni wọ́n ṣe máa tì wọ́n síwájú nínú ìrìn àjò wọn bó tilẹ̀ já sí pé nípò olórí tó bá ń wà yẹn wọ́n lè máa níṣòro níbẹ̀ kò sì tí ó máa fà ṣòro ní pé àwọn máa ń fẹ́ torí pé decision maker ni wọ́n wọ́n máa fẹ́ pé bí n bá ṣe sọ yìí náà ni kò ṣe rí ló fi jẹ́ sí pé àwọn náà gbọ́dọ̀ máa gba titẹlòmíì náà yẹ̀wò mọ́ ti tiwọn náà kán sì máa ro titi titẹlòmíì náà mọ́ ti tiwọn kán má máa ṣe ìṣe àfẹ́mí àfi èmi èmi ni mo mọ̀ jù èmi èmi ni mo gbọ́dọ̀ níjù wọ́n gbọ́dọ̀ máa kíyèsí lórí ẹ̀ gbogbo àwọn nọ́mbà tó yẹ pé tó bá rò papọ̀ á fún wọn ní one òun náà ni nọ́mbà àdúrà wọn bẹ́ẹ̀ látòrí one tó fi dórí ten nineteen ninety one twenty eight seventy three thirty seven sixty four forty six fifty five so and so on and so forth fifty nine forty nine bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fifty nine ninety five and so on and so forth àwọn eléyìí ni nọ́mbà wọn tó já sí wípé tán bá lò èyí tán bá ti mú nínú ẹ̀ yóò ṣe déédéé ṣùgbọ́n èyí tán bá máa mú yẹn ó gbọ́dọ̀ jẹ́ nọ́mbà tó já sí wípé tán bá ti mú àwọn ò rọrùn láti máa lò yóò rọrùn fún wọn láti máa lo nọ́mbà yẹn lọ lórí irú àdúrà tó ń ṣe yẹn tí kì í ṣe pé wọ́n ṣe fourteen lẹ́nìí kó tún wá dọ̀la kan tó wá ní ẹjẹ́ kí n tún ṣe forty one rárá o tó wáyé pé fourteen lẹ́ẹ̀ bá ti mú fourteen yẹn náà lẹ́ẹ̀ máa lò lọ lórí àdúrà yẹn ó lè má jẹ lórí àdúrà mi ṣùgbọ́n lórí àdúrà èyí tẹ̀ ń ṣe yẹn òun lẹ́ẹ̀ máa lò lọ ẹ̀ẹ́dẹ̀ rí i pé ogun tẹ̀ ń fẹ́ á dẹ̀ máa tóra wọn July eleven twenty twenty July eleven twenty twenty ẹni yìí life party rẹ̀ thirteen slash four ni ó jẹ gbèsè nínú ayé àkọ́kọ́ ó jẹ gbèsè ẹ lọ wo ọ̀rọ̀ nípa gbèsè tí wọ́n jẹ nínú àwọn ètò tá a ti ṣe sẹ́yìn kẹ́lẹ̀ lọ wá èsì lórí ẹ̀ ń bẹ̀ so four òní nọ́mbà ẹni yìí four ni nọ́mbà wọn so àwọn òǹkà tó jáde pé tá a bá ti rò papọ̀ á fún wa ní four òun náà ni àwọn òǹkà tí wọ́n máa fi ṣàdúrà wọn gẹ́gẹ́ bí four fún rẹ̀ thirteen thirty one twenty two forty ẹ̀hẹ́ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí tí wọ́n mú ní àwọn nǹkan tí ò ṣe déédéé ọ̀yá aha nínú ìbéèrè december thirty one nineteen ninety seven december thirty one seven plus eight fifteen ó jẹ́ six six ni lucky number ẹni yẹn six ni lucky number wọn ó túmọ̀ sí wípé ẹni yìí wọ́n máa fẹ́ràn ẹbí wọn pàápàá wọ́n máa ń fẹ́ràn ìyá lọ́pọ̀lọpọ̀ ọgbà ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa sábà fẹ́ràn ìyá six ní lọ́kì nọ́mbà wọn eh, wọ́n máa jẹ́ni tí wọ́n máa fẹ́ràn láti pé kílẹ̀ àwọn ó fáìn wọ́n dẹ̀ máa ń láìkí nǹkan tó bá wà kọ́lọ́fù bóyá bí aṣọ ni àwọn aṣọ tó ní kọ́lọ̀ wọ́n máa ń láìkí wọ́n dẹ̀ máa ń láìkí nǹkan wà gílítà wọ́n máa ń láìkí ẹ̀ sórí ẹni tó bá wà bẹ́ẹ̀ ó lè ta gold wọ́n lè ta glass gbogbo nǹkan tó fi ń kọ́lé wọ́n lè ṣe December twenty five two thousand and eighteen December twenty five two thousand and eighteen aha three plus seven one one plus three ó jẹ́ four thirteen slash four ni the lucky number ni four ni àlàyé tá a ṣe nípa four lẹ́ẹ̀kan òun náà ni àlàyé tiwọn náà iye òǹkà a là kalẹ̀ fún àwọn tán bá lo four òun náà kò sí ìtàn mú nínú ẹ̀ tí kò ṣe àǹfààní fún wọn lórí ìrìn àjò wọn látòrí four thirteen twenty two aha forty eh, ninety four forty nine bẹ̀rù and so on and so forth bẹ́ẹ̀ náà nínú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ òun náà nínú àwọn nọ́mbà bẹ́ẹ̀ òkè sí tí wọ́n lò ń bẹ̀ tí ò bá ìrìn àjò wọn lọ. ẹ gbogbo àwa tí à ń wo ètò wa ẹ ṣeun à ń fẹ́ràn yín ẹ ṣeun púpọ̀ ẹ àjọ wà fúnra wa ní torí pé bí ò bá sẹ́yìn gbogbo èyí tá à ń sọ yóò wúlò bí àwa náà bá sì bí ẹ̀yin ò bá sí láti máa gbọ́ èyí tá à ń wí yìí kò wúlò bẹ́ẹ̀ náà sì ní bí àwa náà tí à ń sọ tí àbá máa rí sọ ẹ̀yin náà tẹ̀ ń gbọ́ gbígbọ́ tẹ̀ ń gbọ́ ẹ̀yin náà kò ṣàǹfààní ló fi jẹ́ sí pé àjọ wà fúnra wa ni ẹ ṣeun ẹ kú fẹ́ ẹ jẹ́ ká tún wo àwọn ìbéèrè míì ká tún fi èsì lórí wọn. December twenty two nineteen seventy nine December twenty two seven plus eight ó jẹ́ six six ní lucky number ẹni yìí àwọn nọ́mbà tó ń lè fi ṣàdúrà ó bẹ̀rẹ̀ látòrí six fúnra rẹ̀ fifteen tó fi dórí thirty three tó fi dórí twenty four forty two àwọn sixty tó fi dórí bẹ́ẹ̀ forty two twenty four and so thirty three and so on and so forth àwọn nọ́mbà wọn nìyẹn gbogbo iṣẹ́ tó bá jọ mọ́ nǹkan bíi ilé ẹ má gbàgbé o àwọn iṣẹ́ tí mò ń sọ wọ̀nyí mi ò sọ pé òun làwọn iṣẹ́ àṣelà o mi ò tí ì débi ọ̀rọ̀ iṣẹ́ àṣelà tí mo bá fẹ́ débẹ̀ tí mo bá débẹ̀ a máa sọ nípa nǹkan báyìí lágbájá yìí má da yẹn láàmú iṣẹ́ báyìí ni kò máa lọ ṣe àgbègbè báyìí ni kò jẹ́ kí iṣẹ́ wà ìlú báyìí ni kí wọ́n fún rẹ máa gbé ẹ̀hẹ́n gbogbo àwọn nǹkan wọ̀nyẹn à ń bọ̀ lórí ẹ̀ tá a máa jàǹfààní ara wa dáadáa pẹ̀lú àṣẹ ọlọ́run kó fẹ̀mí wálẹ̀ december twenty two nineteen seventy nine seven plus eight six náà ni lucky number tiwọn náà six ní lọ́kì nọmbà wọn six ní lọ́kì nọmbà wọn ah irú àwọn tó bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa ń wà romantic gan àwọn tó bá jẹ́ six <laughs> wọ́n máa ń mèrè ìfẹ́ ṣe èyí tó pọ̀ nù wọn eh, bó bá jẹ́ sípòbìnrin ni yóò máa lọ́mọkọ ni àwọn lọ́mọ ah, ń joyè síkírà lọ́mọkọ tàbí bá sì jẹ́ ọkùnrin náà ni eh, ìyàwó mi ìyàwó mi ìyàwó mi ni ó máa pariwo lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà bí kò bá sínlé ìyàwó rẹ̀ ó mọ̀ pé èèyàn ah, ò sínlé kódà bó bá já pé obìnrin ẹ obìnrin ni ó jẹ́ sísì ni tí ọkọ rẹ̀ kò bá sílé ọkọ máa mọ̀ pé ah, lágbájá ò sílé nínú ẹ̀bùn tí a fún wọn torí wípé wọ́n máa ń mọ ètò ilé ṣe nínú ẹ̀bùn tá a fún wọn ọ̀pọ̀lọpọ̀ wọn sì máa ń sábà jẹ́ gẹ́gẹ́ bí igi lẹ́yìn ọgbà ẹbí ọ̀pọ̀lọpọ̀ wọn léyìí tó bá mójútó nọ́mbà yẹn dáadáa tó mọ́nítò ẹ̀ igi lẹ́yìn ọgbà ẹbí ló máa ń sábà jẹ́ aha so ẹ dákun ẹja tún padà ẹni tí ó gbọ́n àkábàlẹ̀ tún ní àgbọ́yé dáadáa lórí ètò yìí lẹ́yìn ìgbà tó bá ti fáwọn tí ó jásí pé láàrin láti bá ètò ẹja tún padà lọ ká tún lọ tún ètò yìí wò láti ìbẹ̀rẹ̀ ká lè gbọ́yé ká lè rí àwọn àǹfààní àtàwọn kókó tó wà nínú ẹ̀ nínú àwọn àlàyé tá a ti ṣe náà síwájú ká lè gbọ́yé kọ́lọ́hún kó mẹ́sẹ̀ gbà fún wa gbogbo ẹni tó bá ń fẹ́ràn ètò yìí tẹ́ bá rí tẹ́yìn náà bá wò pé ètò yìí o àǹfààní mà wà ń bẹ́ẹ̀ ó ṣàǹfààní ẹ̀yin náà ẹ gbìyànjú kẹ́ ẹ ṣí ẹ̀ kẹ́ fi ṣe sàárà fẹ́ lómi ẹ ṣí ẹ̀ rẹ̀ kẹ́yìn náà láìkẹ́ ẹ kọ́mẹ̀ntì síbẹ̀ ẹ béèrè béèrè àbáwọn ìbéèrè mi tó bá sì padà yá mo a sì máa fún wa ní àǹfààní láti máa pè wọlé lórí ètò tá a máa fúnra wa lésì lórí ẹ̀ ṣùgbọ́n akọ́kọ́ fẹ́ ká kọ́kọ́ ti ṣàlàyé àwọn ọ̀rọ̀ ṣáájú fúnra wa kó ní kálukú wa náà ká ti láwọn àgbọ́yé kọ̀ọ̀kan tó jásí pé nígbà náà tá a bá máa máa béèrè béèrè yóò rọrùn fún wa láti lè máa fèsì ni mo fi sọ pé ìrìn àjò tiẹ̀ kò papọ̀ mọ́tẹ̀lómìn ihun tó yẹn lágbájá ń tijú kò fẹ́ sọ̀rọ̀ kò sọ pé kíwọ náà máa tijú torí pé ìtìjú yẹn ó ṣeé ṣe kó jẹ́ sí pé òun ló kó bọ́ọ̀n náà tí ò fi kú olójú kan ṣo àyàn sì ní ọwọ́ tó bá ń dunni àìfi sábẹ́ aṣọ ẹ̀hẹ́n lágbájá òun gbọ́nà tún kò túmọ̀ sí pọ́nà tún yẹn ìdíwọ́ náà máa gbà tó máa fi lọ lágbájá ṣe kò rí ṣe kò túmọ̀ sí pé tíwọ́ bá débẹ̀ ò ní rí ṣe nítorí náà nìyẹn ṣe gbúdọ̀ gbìyànjú kíyàn ṣàwárí ààrẹ èèyàn kéèyàn dára ẹ̀ mọ̀ nítorí pàtàrà bẹ̀ ló ti máa rọ́ba tó ní ẹ̀sìn ẹjẹ́ àtún dáhùn ìbéèrè yìí náà march seven two thousand and one march seven two thousand and one lẹ́ni yìí tírì ni lọ́kì nọ́mbà rẹ̀ tírì ní ká má dara wa láàmú tírì ní lọ́kì nọ́mbà wọn yóò jẹ́ ẹni tí wọ́n mọ̀rọ̀ sọ yóò sì jẹ́ ẹni tí yóò ní làákàyè yóò sì jẹ́ èèyàn kan tó máa ń tijú inferiority complex máa ń wà fún tírì wọ́n máa ń sábà fẹ́ ní ojora ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n máa ń fẹ́ ní òjòra irú ọmọ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa ṣọ́ ọ ní environment ibi tó bá jásí pé èébú bá pọ̀ tàbí àwọn àwọn tí wọ́n máa ń ṣépè a gbọ́dọ̀ máa ṣọ́ wọn ọmọ irú àwọn ọmọ bẹ́ẹ̀ sì rí wọ́n máa ń ní àṣẹ lẹ́nu <coughs> wọ́n máa ń ní àṣẹ lẹ́nu kó má sọ̀rọ̀ òdì sí rẹ̀ kó sì má sọ sí ẹlòmíì kó má sọ̀rọ̀ òdì sí rẹ̀ ok kí kí ó má sọ̀rọ̀ òdì sí rẹ̀ kó sì má sọ sí ẹlòmíì kó má ro nǹkan tí ò dáa pẹ̀lú kó má máa ro mi ò lè ṣe torí tó bá ti ń ro mi ò lè ṣe ó máa máa mú un padà sẹ́yìn nínú ìrìn àjò ẹ̀ ọlọ́run bò ní jẹ́ kẹ́nìkọ̀ọ̀kan ó padà sẹ́yìn ọmọ náà sì ní padà sẹ́yìn ẹ jẹ́ wọ́n ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan sí i ká tún padà nínú àwọn èyí tá a ti sọ sẹ́yìn báwo la ṣe lè calculate nọ́mbà wa tá a fi máa mọ lọ́ọ̀kì nọ́mbà yẹn fúnra wa nítorí pé àwa náà lè wò pé ó dáa títẹ̀ tara títẹ̀ mi lèmi gbọ́ yìí mo ti mọ lọ́kì nọ́mbà títẹ̀ mi lóòótọ́ àwọn ọmọ mi tí mo bí kalẹ̀ bá mo ṣe fẹ́ mọ ti tọ̀dọ̀ ti ti wọn ó sì ṣeé ṣe kó jásí pé gbogbo ìgbà náà kọ́ ni sẹ́ríkì oníṣìjábà máa máa ráyè lórí ètò báyìí láti máa bá wa ṣe calculation ẹ̀hẹ́n nítorí pé àwọn nǹkan kan máa wà tẹ́pọ̀ tá a bá ti ń kọjá abẹ̀ àní tún fẹ́ ká tún máa padà sẹ́yìn ẹ̀hẹ́n kọ́lọ́n kó má dẹ kọ̀ọ̀kan wa padà sẹ́yìn so báwo la ṣe wá fẹ́ calculate ẹ̀ òun náà ni oṣù wa lákọ̀ọ́kọ́ kọ́lẹ̀ ọjọ́ tí wọ́n bí wa akọ́tẹ̀lé àtọdún ọjọ́ tí wọ́n bí wa oṣù tán bí wa yìí oṣù ẹlẹ́ẹ̀kẹ́lò ni ẹ fún wa ní example January one nineteen ninety one January one nineteen ninety one January oṣù kínní ni kọ wánù sí nísàlẹ̀ wánù ọjọ́ tí wọ́n bí ẹ yẹn papọ̀ mọ́ ó jẹ́ two nineteen ninety one wánù tó wá rò papọ̀ mọ́ ó jẹ́ three three plus nine ó jẹ́ twelve three plus nine ó jẹ́ twelve twelve plus nine twelve plus nine ó jẹ́ twenty one twenty one yẹn plus one ó jẹ́ twenty two tá wa wá mú two àti two tá bá rò papọ̀ ńkọ́ ó jẹ́ four ìyẹn ni pé lucky number ẹni yìí four ni lucky number lucky number yẹn gẹ́gẹ́ bí example yẹn lucky number yẹn four ni ó dẹ̀ jẹ́ kí n tún mú oṣù míì náà wá ẹni tí wọ́n bí ní November November two two thousand and two november two two thousand and two november oṣù kelo ní oṣù kọkànlá ní tábà kọ́ sí ìsàlẹ̀ kákọ̀ eleven sí one plus one yẹn kọ́ ṣe bí two ló jẹ́ àrò papọ̀ pẹ̀lú eleven yẹn náà kọ́ one plus one yẹn náà ó jẹ́ two ó jẹ́ four four plus two ó jẹ́ six six plus zero kò wúlò six plus zero kò wúlò tábà wá mú six yẹn pẹ̀lú two tó gbẹ̀yìn yẹn kọ́ ó jẹ́ eighty that is to say lucky number ẹni tí wọ́n bí yìí november november november eleven two thousand and two ohun tó jẹ́ náà ní eight ni lucky number ẹ̀ báyìí la ṣe máa ma ṣí tá a fi mú àwọn lucky number wa jáde tá a mọ̀ sí life part nọ́mbà tá a gbé wá látọ̀ọ̀run nọ́mbà tọba tó ní wá tó yàǹda fún wa ẹ̀hẹ́n gbogbo ọ tó bá fẹ́ràn ẹ̀ máa láìkí program yìí ìwọ náà bá wa ṣí ẹ̀ ẹ̀hẹ́n jẹ́ kẹ́lómi náà jàǹfààní látara ti tìwọ náà ìwọ náà jẹ́ ẹni tí yóò yọ ẹlòmíì kúrò nínú òkùnkùn jẹ́ ẹni tí yóò nu omijé kúrò lójú ẹlòmíì látara pé wọn náà ṣe rẹ̀ sẹ́lòmíì yìí ẹlòmíì náà tún jàǹfààní níbẹ̀ ẹni tí wọn náà bá ṣe ẹ̀rẹ̀ fún tóun náà bá tó jàǹfààní níbẹ̀ kò ní ṣépè fún ẹ ṣe ni yóò tún máa ṣàdúrà fún ẹ ká ṣe ẹ fáwọn ààrẹ tiwa náà ẹ kọlọ̀ kó mẹ́ṣẹ̀ gbà fún wa gbogbo ìbéèrè tá a bá ní ẹ a máa béèrè lábẹ́ comment box yẹn àkórí ọ̀rọ̀ wa tí mò ń sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí òun náà ni kí ni a lè fi nọ́mbà wa ṣe lucky number wa kí la lè fi ṣe what can you do with your lucky number mo ṣàlàyé pa lè mú iye òǹkà yẹ àdúrà tá a bá fẹ́ máa ṣe a lè yọ jáde látara ẹ̀ iṣẹ́ tá a lè fi ṣe òun lẹ́lẹ́ẹ̀kejì aha ẹ jẹ́ n tún dáhùn ìbéèrè yìí ná òun náà ni June six nineteen eighty nine ní June six nineteen eighty nine twelve twelve plus tírì ni lọ́kì nọmba ẹni yìí tírì ni lọ́kì nọmba ẹni ẹni yìí máa jẹ́yàn kan tó máa láìkí ẹjọ́ ó máa mọ̀ọ́rọ́ sọ ó sì máa jowú púpọ̀ yóò máa fẹ́ ní inferiority complex ẹni yìí máa jowú gan bó bá jọkùnrin yóò jowú tó bá jóbìnrin yóò jowú yóò sì jẹ́yàn tí yẹn máa yá fáfá nílẹ̀ ẹlẹ̀ fẹ́fẹ́fẹ́ nìrìn rẹ̀ ó jẹ́ tírì kó má máa ṣẹ́ èpè kó sì má máa sọ̀rọ̀ òdì gbogbo ohun tó bá ti lè kó bá tó lè máa mú ìkórìíra bá ọ̀rọ̀ àbí gbogbo ọ̀rọ̀ tí ó máa mú ìkórìíra báyàn ẹni tó bá jẹ́ láìfa tírì kó jìnà sí kó jìnà sí pátápátá jẹ́ ń dáhùn ìbéèrè eléyìí náà may eighteen nineteen eighty six may eighteen ẹni yìí ó jẹ gbèsè lọ́sàn-án ó jẹ gbèsè lásìkò ọ̀sán ẹ̀ kán lọ wo ètò tá a ti ṣe sẹ́yìn kán lọ wo gbèsè tí wọ́n jẹ nìyẹn níbi eighteen yẹn may eighteen na five plus six five plus eleven slash two lẹ́ni yìí ó túmọ̀ sí pé ẹni yìí máa ní ìmísí lára ẹ̀ẹ́dùn ìjẹ́wò lè máa wà lára wọn wọ́n máa lójú inú bí nǹkan bá sọnù wọ́n mọ tán bá wà ń bẹ̀ wọ́n máa tètè rí nínú ẹ̀bùn tá a fún wọn wọ́n sì jẹ́ni tí wọ́n lawọ́ bó tilẹ̀ já sí wípé nǹkan kékeré báyìí ló máa ń bí wọn nínú àwọn kan máa ṣe sùúrù lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn tán bá jẹ́ eleven slash two báyìí nínú kinní wọn ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń tètè ní ẹ̀bùn kí wọ́n yètè wu eyín ọ̀pọ̀lọpọ̀ sì máa ń tètè lẹ́bùn ká tètè rìn nínú ìrìn àjò tá a fún wọn nínú ẹ̀bùn tí ọba tó ni wọ́n fún wọn àfi nǹkan míì ló tún lè fà á kíru wọn má tètè rìn ní kékeré wọ́n sì máa ń jẹ́ ẹni tọ́lọ́ ń fún ní àwọn ẹ̀bùn bẹ́ẹ̀ life part eleven slash two mo ti ṣàlàyé àwọn nǹkan tí a lè fi iṣẹ́ náà ṣe march seven two thousand and one march seven two thousand and one lọ́kì nọ́mbà ẹni yìí three ni lọ́kì nàmbà rẹ̀ three ni aha march seven two thousand and one march ẹni yìí jẹ́ èèyàn kan tó máa láàánú gan-an ó láàánú gan-an aha yóò láàánú gan-an kàn sì bẹ̀ lọ́hùn lórí promise and fail kàn bẹ̀ lọ́hùn lórí promise and fail ah so gbogbo ohun tó bá ti lè kó bá ọ̀rọ̀ ẹnu tàbí táyé tí máa máa fi kó bá tó máa máa fi kórìíra èèyàn látara ọ̀rọ̀ téèyàn bá sọ kí wọ́n jìnnà sí wọ́n jẹ́ ẹni tó máa ní handwriting wọ́n jẹ́ ẹni tí wọ́n máa ní handwriting nínú ẹ̀bùn tí a fún wọn aha so àwọn òǹkà tán lè fi ṣàdúrà òun náà ni òǹkà tó yẹ pé tá bá rò papọ̀ yóò fún wa ní tèrè òǹkà tó jẹ́ pé tá papọ̀ yóò fún wa ní tèrè gẹ́gẹ́ bí twenty one gẹ́gẹ́ bí twelve tèrè fúnra rẹ̀ ninety three fúnra rẹ̀ thirty nine eighty eighty eighty eh, eighty four bẹ́ẹ̀ náà forty eight and so on and so forth nínú àwọn nọ́mbà bẹ́ẹ̀ náà ni nọ́mbà wọn tí wọ́n lè fi ṣe òǹkà àdúrà wọn thirty aha kan lè ṣe sọgbọ ẹ bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ká máa ṣí ẹ rẹ̀ fáwọn ẹlòmíì káwọn náà jẹ àǹfààní látàrẹ omi ọgbọ́n lètò ètò lomi ọgbọ́n ẹ̀yin náà ẹ tún fi sẹ́mi ẹja túnjọ máa pàdé lórí ètò yìí ní gbogbo agogo mẹ́sàn-án lálalẹ́ ní ètò omi ọgbọ́n ni ó máa bọ́ sórí afẹ́fẹ́ lórí Wo TV yìí náà lẹ́ ti máa rí wò èmi náà lẹ́ sì máa bá pàdé pẹ̀lú ògùn ọlọ́run èmi náà lẹ́ máa bá pàdé pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ̀yin náà lásìjọ máa ríra wa ojú tẹ fi ń wò mí yẹn ò ní fọ́ etí tí ẹ sì fi ń gbọ́ mi kò ní di ẹ̀yà ara ẹnì kọ̀ọ̀kan a kò ní di wọ́jọ́ lọ ọba tó ń gbé ẹrú ga kó má ṣe ìgbẹ́nìkọ̀ọ̀kan wa ga ìfẹ́ tí ẹ fi ń bá wa bọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọlọ́run bò ní jẹ́ kífẹ́ náà ó já wàhálà ìdààmú kò ní wọnú ayé ẹnìkọ̀ọ̀kan wa à ń wọlé lọ sùn lónìí àmà ní tójú òun dójú kù mo sì fẹ́ dáhùn bí ìbéèrè bíi méjì sí àbí mẹ́ta ká tó fi àdàgbé ètò ti tò nírọ̀ lónìí gẹ́gẹ́ bí ọlọ́run bá ti máa ń mú wa wá tó sì tún máa ń mú wa padà lọ ẹ jẹ́ ká share rẹ̀ ẹ jẹ́ aláìkẹ́ eighteen june eighteen june eighteen nineteen seventy one june eighteen nineteen seventy one ẹni yìí jẹ gbèsè lásìkò ọ̀sán kán lọ wo inú ètò tá a ti ṣe sẹ́yìn kán lọ wo gbèsè tí wọ́n jẹ àti kí ni oògùn rẹ̀ níbẹ̀ six plus seven ó jẹ́ thirteen thirteen slash four ni òun náà ni lucky number wọn four ni lucky number wọn wọ́n jẹ́yàn tí wọ́n wọn kì í lákàkùn wọ́n sì jẹ́yàn tí wọ́n ní làákàyè wọn lọ́pọlọ tó pé ẹ̀hẹ́n wọ́n sì mọ̀ ọ̀rọ̀ sọ. So ọlọ́run fún wọn lẹ́bùn ọ̀rọ̀ sísọ débi pé ah wọ́n bá rojọ́ kalẹ̀ hmm. ká tó sọ pé lágbájá yìí ló jẹ̀bi á pẹ́ díẹ̀ nítorí ẹ̀bùn tọ́lọ́run bá fún wọn ni kí wọ́n gbìyànjú kí wọ́n máa kà nǹkan kún kán sì máa put àwọn nǹkan wọn into details ẹ̀hẹ́n jẹ́ tún dáhùn ìbéèrè eléyìí náà May one two thousand and twelve May one two thousand and twelve five plus six five plus six ó jẹ́ eleven slash two two ni ẹni yìí companionship ni wọ́n wọ́n máa láìkí láti máa kọ́rẹ̀ẹ́ wọn kì í fẹ́ fọwọ́dù nínú àwọn ìṣe ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ wọ́n sì máa ń gbára léèyàn wọ́n máa ń gbára léèyàn ẹ̀hẹ́n wọn èyí tètè yóò fẹ́ wọn èyí tètè yóò fẹ́ bẹ́ẹ̀ náà sì rí bí èèyàn bá dà wọ́n tán wọn kì í tètè dàyàn nínú bá a ti dá wọn wọn èyí tètè dàyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń dà wọ́n wọ́n láti ṣàkíyèsí káwọn náà máa dá dúró kán sì máa máa tètè gbẹ́mìí léèyàn náà tó bẹ́ẹ̀ nítorí wípé téèyàn bá dá wọn ó máa ń padà dùn wọn a máa dùn wọn púpọ̀ gan ẹ bó ti rí nìyẹn ẹ̀rọ tó bá jẹ́ two àwọn nǹkan tán lè fi àwọn nǹkan tí wọ́n lè fi ṣe nínú òǹkà nọ́mbà wọn tán lè fi ṣàdúà ó bẹ̀rẹ̀ látòrí two eleven twenty twenty nine ninety two and so on and so forth gbogbo yín ẹ dákun torí tọlọ́hún tó bá yẹ pé gbogbo nǹkan tá à ń sọ yìí bẹ́ẹ̀ náà lórí ẹ dákun torí ọlọ́run ẹ bá mi kọ̀ǹfàmù ẹ̀ sínú comment box níbẹ̀ yẹn ẹ bá mi kọ̀ǹfàmù ẹ̀ lórí comment box níbẹ̀ gbogbo àwa tí à ń bẹ lórí e, ètò tá à ń gbọ́ lásìkò tá a wà yìí à ń kẹ́kọ̀ọ́ ni bẹ́ẹ̀ bá sì wà nínú yàrá kàwé àbó wà nínú yàrá akẹ́kọ̀ọ́ kèé sí ìtìjú níbẹ̀ láti bèrè ohun tó bá rúyàn lójú àti láti sọ fi èsì fi rinlẹ̀ fún olùkọ́ tó bá ń kọyàn nítorí pé òun ni ó fi mọ èwo ló tún kù tóun máa tún sọ nínú àwọn ọ̀rọ̀ tó yẹ kóun tún mú wá nínú ìdánilẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká kọ̀ǹfàmù ẹ̀ síbẹ̀ tó bá jásí pé gbogbo èyí tá à ń sọ yìí òun rí bẹ́ẹ̀ ẹ má gbàgbé gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú ètò wa yìí kò dá lórí ètò ẹ̀sìn bó tilẹ̀ jásí wípé bí a bá ní ọ̀rọ̀ kan tá a bá fẹ́ sọ tá a nídìí nǹkan míì láti fi gbà nídìí láti fi authenticate ẹ̀ fúnra wa ká ba lè gbọ́ra wa yé ó lè lọ nínú ẹ̀rọ ẹ̀sìn yálà nínú kùránì ni àbí nínú bíbélì tàbá ti rí ẹ̀rí tàbẹ́ fi báàkì ọ̀rọ̀ wa a lè mú wa láti bẹ̀ ṣùgbọ́n ohun tí ètò wa dá lé lórí gangan ni wípé báwo ni a ṣe fẹ́ gbégbé ayé ìrọ̀rùn àti wípé báwo gan làwa fúnra wa ṣe fẹ́ dára wa mọ̀ nítorí pé látara ìdára wa mọ̀ la fi máa ṣẹ̀sìn tẹ́bá wo gba àwọn ànábì ọlọ́run náà táwọn náà wá a lè dàbí tiwọn ó da ẹ ká wò àwa tá a pera wa ní kìrìsìtẹ́nì lónìí mélòó nù wa la dàbí ti jésù jésù ò fẹ́yàwó tó bá jẹ́ sípò àwọn náà bá sọ pé a fẹ́ dàbí jésù ni kò yẹ káwa náà fẹ́yàwó ṣùgbọ́n náà bò dá wa bẹ́ẹ̀ ó dá jésù ní ẹ̀dá tá a dá ni jésù rèé a máa lajú afọ́jú a máa jókòó dìde ẹ dákun àpọ̀lọpọ̀ wa tá à ń tẹ̀lé jésù lónìí mélòó wa la lè lajú afọ́jú mélòó wa la lè jókòó dìde ìyẹn ni pé ẹ̀bùn tá a fún jésù nìyẹn àwa náà fúnra wa náà alẹ́ titi wa náà tó já sí pé ó dá yàtọ̀ gedegbe látara ẹ̀bùn yìí láti máa ṣàwárí ọba tó ni wá àbíwọ́ tó pera ẹ ní mùsùlùmí ìwọ náà lè dàbí ànábì Muhammad torí ànábì Muhammad náà sọ wípé gbogbo ohun tí mo bá pa yín láṣẹ ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe lágbára mọ́ èyí tí ń bá ní kẹ́ jìnnà sí ni kẹ́ ẹ sá fún pátápátá so ó túmọ̀ sí wípé a ò lè dàbí ànábì ànábì lè gbààwẹ̀ ọjọ́ mẹ́ta ó lè gbọ́jọ́ mẹ́rin papọ̀ tí ò ní jẹ sàrí rárá àwọn ò rí bẹ́ẹ̀ torí pa ò lágbára bíi tiẹ̀ ìdẹ́dà tá a dáhùn yẹn àfi dá bẹ́ẹ̀ sọ làwa lágbúdọ̀ ṣe ìwádìí tara titi wa gbogbo èèyàn kọ́ la yan àwẹ̀ fún gbogbo èèyàn kọ́ ló lè máa gba àwẹ̀ àdágbà tó bá ti débi ibẹ̀ máa ń yànnà nú ẹ̀ tí wàá fi mọ̀ yí pé o gbọ́dọ̀ fi àfarawé à lágbájá mo lẹ́ẹ̀kì mo lẹ́ẹ̀kì dadi jí o tó bá ti lọ sórí òkè báyìí wọ́n ń lo oṣù mẹ́rin wọ́n ń lo oṣù márùn-ún ṣé gbogbo èèyàn la yàn síbẹ̀ bí wọ́n lọ bẹ̀ o lè jìyà bọ́ bẹ̀ nítorí pé ọ̀nà tá a oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni látòrí ètò láti máa ṣàwárí ara wa dáadáa kódà ju bí a rò lọ àwọn ẹ̀bùn wo la ní tó pamọ́ sí wa lára tá a mọ̀ àtàwọn yọ̀kínni ọ̀nà wa kí àwọn nǹkan ló yẹ ká ṣe gbà inú orí ètò yìí láti máa mọ gbogbo ẹ̀ ẹ jẹ́ ká máa ṣíà prógráàmù yìí ká sì máa láìkẹ̀ ká fi ṣàǹfààní fún àwọn ènìyàn kọba tó ní wá kó gbà fẹ́ni kọ̀ọ̀kan wa èyí tí a gbọ́ lónìí kó má ṣe ní àgbọ̀ya fún wa kó ṣàǹfààní fún wa àtàwa tá a wí àtẹ̀yìn náà tẹ́ gbọ́ ọlọ́run jẹ́ wúlò fún wa àwọn ilé lọ sùn ká má tójú òun dójú ikú ká má tójú òun dójú ẹ̀san ọ̀fà ayé ọ̀fà ọ̀tá pẹ̀lú àṣẹ ọlọ́run kò ní bà mí kò ní bàwọ́ tó ń gbọ́ mi ojú tó fi ń wò mí ò ní fọ́ etí tó fi ń gbọ́ mi kò ní di èmi ní máa wá ìwọ náà láti máa bá pẹ̀lú àṣẹ ọlọ́run wọ́n ní pẹ́pẹ́pẹ́ là ń jẹ ọ̀nà àtẹ̀pẹ́lẹ̀sẹ̀ ń tẹ̀nà ọba tó dáwọ́ ò ní padà lẹ́yìn wa má fi ẹnìkọ̀ọ̀kan wa sílẹ̀ má ní wàá lára ló bá tún dọ̀la ẹjẹ́ àtúnyìjọ pàdé lórí ètò yìí ní aago mẹ́sàn-án alẹ́ ní ètò omi ọgbọ́n ní ó bọ́ sórí afẹ́fẹ́ lórí amóhùnmáwòrán wa yìí náà ni wo tv èmi náà ni tí yín ní tòótọ́ ọmọ yín olólùfẹ́ yín àyò yín ọ̀rẹ́ yín èmi náà ní ìpòrò mọ̀kan lọ́rùn màjàbí mèròfẹ́ ọmọ atẹ́niwíjọ́ ọmọ ajá májẹ̀bi dìgbà kan náà ṣe rere má ṣèkà nítorí pé àtire àtìkà òkúta ní méjèèjì tá a jù síwájú táwa tá a sì jù òkúta síwájú tá ò dẹ́kun rírìn bó bóyá á padà bá ó dàbọ̀. orúkọ mi ni tèmi dayọ̀ amusa ẹ máa wo wo tv. wo tv ìgbàgbọ́ yín mú yín lára dá àmọ́ tẹ́rẹ̀kẹ́rẹ́ wọ́n dẹ̀lẹ́ máa lò ẹ máa lówó bí ìṣẹ̀kẹ̀rẹ̀ wọ́n ní gba ogun lẹ bẹ̀rẹ̀ wọ́n ní gba ogun lẹ dé tẹ́tí jẹun gidi lásìkò tẹ́ ń wọṣọ ìgbàlódé wòs níbo náà wà nígbà tẹ́ ń jẹ́jà yíyan ẹ jọ̀ọ́ wọ́n yín pọ̀ jù wọ́n lẹ́ẹ̀tì yan Fasash Tommy ẹ̀fíìsì ẹgbàgbé sórí yín mì pọ̀pọ̀ yín ó lẹ́nu bíi pístù káàsà fáyínà ọba wáyínà wo steve ẹjọ́ ẹ má wọ́n dìzáínà ọmọ kò dẹ̀ ṣe kò dẹ̀ lè bàjẹ́ kò dẹ̀ lè tọ́ ti fáírọ̀sì ọmọ ewati jakaji emuba kadi emara di emara ọmọ sí ilọ saudi ìyanu máa ṣẹlẹ̀ àwọn ọ̀tá iná máa jẹlẹ̀ bọ́fẹ́ bá kọ wọ́ stevie wà láyìn délé máa lò bẹ̀ òyà wà desperado kò kàn yín mò ń jà takò àdó ọmọ ndógan ló mi ń bá mi ń ta rẹ́fà dó mi ti